أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين آه، أدوك فون الله ọba tí ó sọ ẹ̀mí wa di òwúrọ̀ yìí eh, lánàá a ní orí àyà 22 a lórí àyà 22 ó ديلوني lónìí ايه 23 من سوره Qaf ọlọ́run ọba kí ó بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل ماء الله إلها آخر فألقياه في, في العذاب الشديد قال قرينه ربنا ما أطغيته ولكني قال قرينه ما قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد لا يبدل القول لدي وما أنا بظلام للعبيد حسبك <coughs> ọlọ́ọ̀bá ọba alikiola wọ́n ni waqala qarinuhu hadha ma ladayya atid ní àná aka aya méjì ìparí èyí tí ó ní í ṣe pẹ̀lú aya iwájú tí ó bẹ̀rẹ̀ lórí rẹ̀ lẹ́nìí ó ní ọ̀rọ̀ lọ́n tó sọ pé waja'at kullu nafsin ma'aha sa'iqun wa shahid gbogbo ẹ̀mí pátá yóò wà lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama pẹ̀lú asa'ik àti ashahid asa'ik ó ní yóò máa tí lọ sí orí ilẹ̀ tí ọlọ́run ọba ó ti ṣe ìdájọ́ washahid ó ní èyí tí ó máa jẹ́rìí lórí àwọn iṣẹ́ tí ẹ̀mí náà ṣe ọlọ́ni laqad min hadha a wà máa sọ fún lóòjọ́ náà pé ó ti wà nínú ìgbàgbé nípa ọjọ́ òní fákàṣáfìnà àǹkàgì tọ́ àkà a wá yọ ìgágá tó wà lójú rẹ tó lè rí ọjọ́ òní ayọ́kù lónìí fábàsọ́rù kàlìyẹ́ o màhàrí lónìí o kò sí nǹkan kan tí ó pamọ́ fún ọ nínú àwọn táì ń sọ fún ọ látìgbà tó ti wà ní ayé gbogbo ẹ̀ lórí kedere lọ́lọ́run wá ń sọ pé wa qala qarinuhu hadha ma ladayya atid ọlọ́ni yóò wá pẹ̀lú asaik wa shahid ashahid yẹn o ní ẹni tí ó máa jẹ́rìí lórí àwọn aṣẹ́ tó gbélé ayé ṣe ó ní kọ̀rínì rẹ̀ ń bí tí ọlọ́run gbà lérò malaika alkatibu shahid alay èyí tó ń kọ àwọn iṣẹ́ rẹ̀ tó ẹ́ pé ó ní ó máa jẹ́rìí lé lórí yóò wá máa sọ fún pé hádá máa indi min diwani amali ohun tí ń bẹ lọ́dọ̀ mi ní nínú iṣẹ́ tó ṣe yóò fún wọn ní rẹ́kọ̀d ohun tó gbélé ayé ṣe wa huwa ladayya mu'addun mahfudun hadiru iṣẹ́ tó ṣe wà lọ́dọ̀ mi gbogbo ẹ̀ ni mo sì ti tọ́jú sílẹ̀ gbogbo ẹ̀ ni a ṣe ìtọ́jú rẹ̀ kò sí nǹkan kan tó yin jẹ nínú àwọn iṣẹ́ tó ṣe wọ́n a máa sọ fún pé alqiya fi jahannama kulla kafarin àti wọ́n máa sọ fún àwọn asaik àti ashahid malaika méjì tọ́lọ̀ ń fi lé gbogbo ẹ̀mí kan lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó bá ti ṣèdájọ́ láàrin àwọn ènìyàn alqiya fi jahannam ẹ sọ sínú jahannama kulla jahidin gbogbo ẹnikẹ́ni tó pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ annallahu huwal ilahul haqq èyí tó ní ọlọ́run ọba òun kọ́ ni ọba ọba àsun tó yẹ tó tọ́ kájọ́sìn fún kathirul kufur tó yẹ pé gbogbo ọgbà kèfèrí ní ṣe sọ́lọ́run wa ìjà ọlọ́run ọba nírọ́ òun ló ń ṣe sọ́lọ́run nígbà tó wà ní ayé mu'anid ní ayatillah ọ̀tá ní ń bá ọ̀rọ̀ ọlọ́run ọba ṣe àti gbogbo tó bá jẹ́ òdodo al-mukthir min al-ma'asi gbogbo ọgbà iṣẹ́ bú ní máa ṣe al-mujtari'u ala muharrami wal ma'afi gbogbo tó bá jẹ́ haramu kò yí bẹ̀rù àti ṣe gbogbo tó bá jẹ́ iṣẹ́ ẹ̀ṣẹ̀ kì í bẹ̀rù àti ṣe gbogbo orú àwọn yẹn lónìí ẹ sọ wọ́n jahannama matta'in manna'in lil mu'tadin murid مناع للخير معتد مريب ẹn tó yẹ pé yamna'u al-khayr alladhi 'indahu alladhi a'zamuhu imanu billah ó máa ń ó máa ń ó máa ń sí ọwọ́ láti ṣe iṣẹ́ rẹ̀ gbogbo tí ń bá ń jẹ́ iṣẹ́ rẹ̀ kìí ṣe nínú àwọn iṣẹ́ rẹ̀ tó tóbi jù òun náà ni ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run kò tiẹ̀ kò ṣe ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run kò ṣe ìgbàgbọ́ pé ọlọ́run ọba ní màláíkà àbí àwọn òjíṣẹ́ mannaa'i li adaa'i ma alayhi min al-huquq fi mali gbogbo tí ń jẹ́ ọ̀ràn èèyàn lórí rẹ̀ nínú àwọn ìwọ owó tọ́lọ́run ọba ṣe lárízìkí fún ilé ayé kò sí ètí ń yọ nú ẹ̀ mu'tadin ala ó máa ń yan àwọn èèyàn jẹ ni ó sì máa ń yan àwọn èèyàn jẹ ó máa ń ṣe zulmù lórí wọn wà àlà hududi àti àti ohun tí ọlọ́run ọba tó láàgbọ́dọ̀ sí gbogbo ẹ̀ ní máa ṣe ṣáàkín fi wa'di Allahi wa wa'idi iye méjì ní ń ṣe níbi alkawari tọ́lọ̀ ń ṣe gbogbo ẹni tó bá ṣiṣẹ́ rere yóò wọ aljanna gbogbo ẹni ó bá ṣiṣẹ́ bú yóò wọ jahannama iyèméjì lórí lórí lórí lórí rẹ̀ èyí ni pé kò ní ìgbàgbọ́ lórí gbogbo nǹkan báyẹn fala imana wala ihsan walakin wasafahu alkuf walakin wasfuhu alkuf wal'udwan kò ní imani kankan lọ́kàn bẹ́ẹ̀ sì ni kìí ṣiṣẹ́ rere kankan ṣùgbọ́n àpèjúwe rẹ̀ gbogbo ògbà ó ní àgbẹ́rùgbọ́n rí àti ọ̀tá pẹ̀lú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ rere àtẹ̀wò ìyẹn ọlọ́run wọ́ṣẹ́kì wọ̀rẹ́ gbogbo ọba orí iyèméjì ló wà nípa ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wọ́tìkọ́dì alihata minduni rahman nǹkan míì ní ń sìn yàtọ̀ sí ọlọ́run ọba ọba oníkẹ̀ ìdínú tí ọlọ́run fi sọ pé alladhi ja'ala ma Allah الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد أني tó yẹ pé ó máa ń bọ ọlọ́run ọba mi ìyàtọ̀ sí ọlọ́run ọba ọba oníkẹ̀ ọba tọ́tọ́ kájọ́sì fún falkiyahu ẹ sọ sínú adhaba shadid ìjìyà èyí tó tóbi èyí tó lágbára oníkẹ́ sọ sínú ẹ̀ alladhi ashraka billah lẹ́ni tó jẹ́ pé ó máa ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba fàábàdà máàhù màbúdàn áhọ̀r ó ń sin ọlọ́run ọba míì yàtọ̀ sí ọlọ́run ọba ọba tó tọ́ka sìn fa alqiyahu fi adhabi jahannam torí díẹ̀ yìí ẹ̀sọ́ sínú iná jahannama qala qarinuhu قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد gbogbo èèyàn ló ní kọrin tí ọlọ́run ọba fi ti lẹ́gbẹ̀ẹ́ nínú àwọn èṣù anabi sallallahu alayhi wa sallam olóhun ti sọ kọrin tòun di mùsùlùmí kọrin tí ọlọ́run ọba fi tì yóò a máa sọ fún yín pé rabbana ìwọ ọlọ́run ọba o ma atghaytu èmi kọ́ mo sì lọ́nà o walakin kana fi dalalin ba'id òun gan fúnra rẹ̀ ó ti wà nù sínà tẹ́lẹ̀ dáa mọ́ èmi kọ́ mo ṣì lọ́nà ay qala shaytanuhu alladhi kana ma'ahu fi dunya shaytan èyí tó wà pẹ̀lú rẹ̀ nílé ayé yóò máa sọ fọ́lọ́n pé wọ́n ọlọ́run ọba o ma adlaltuhu èmi kọ́ mo ṣì lọ́nà walakin kana fi tariqi ba'id ani sabili al-huda ojú ọ̀nà tó jìnà sí ìmọ̀nà ńlọ́wà ìdínú tí ò fi lè wà lórí ojú ọ̀nà gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti sọ ní ààyè ibòmí wípé wàkọ́lẹ̀ ṣètọ́nu lámà kúdìyà al'amru inna allaha wa'adakum wa'ada alhaq wa wa'adtukum fakhtalaftukum وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي شيطان nígbàtí ọlọ́run bá bá ṣe ìdájọ́ tán yóò wá máa sọ fún àwọn èèyàn rẹ̀ tí wọ́n tẹ̀lé ìfẹ́ inú èṣù ní ilé ayé yóò máa sọ wípé inna Allaha wa'adakum wa'dal haqq ọlọ́run ọba ó ṣe àdéhùn òdodo fún yín wa wa'adtukum fakhtalaftukum àdéhùn tẹ́mi ṣe fún àdéhùn tí n lè pé ni mi ò ní pé àdéhùn náà wa ma kana liya mi ò sì níwọ̀ kankan lórí yín tó fẹ́ pé tẹ́ẹ̀ bá tẹ̀lé mi kò sí tí mo fẹ́ ṣe fún yín ṣùgbọ́n ìtọ́kan wà ń bẹ̀ ni pé mo pè é ẹ̀sìn dánlò tẹ́ẹ̀ bá dá mi lóhùn kò sí tí ó ṣẹlẹ̀ falátàlúmú ní torí ìdí èyí ẹ má ṣe ẹ má dá mi lẹ́bi wàlúùmù àǹfùsàkùn ara yín ni ẹ dá lẹ́bi ma ana bi musrikhikum wa ma antum bi musrikhi Emi ò ní ràn yín lọ́wọ́ lónìí ẹ̀yin náà ò ní ràn lọ́wọ́ kan tẹ́ fẹ́ ṣe fún mi inni kafartu bima ashraktumuli min qabl èmi o mo mo sọ mo ọwọ́ mi ọwọ́ mi mọ́ níbi tẹ́ ń fi ní ẹ̀sìn tẹ́ ń bíbọ tẹ́ ń bọ mí nílé ayé èmi ò sọ pé kẹ́ ẹ bọ mí o inna adh-dhalimina lahum adhabun alim àwọn alábòsí tí wọ́n ń bọ ọlọ́run ọba mí ìyàkọ̀ tí ọlọ́run ọba tó tọ́ ká sìn wọ́n wà nínú ìjìyà ẹlẹ́ta eléro náà. قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ọlọ́run ọba yọ́ a máa sọ fún wọn pé la takhtasimu ladayya ẹ má ṣe máa jiyàn níwájú mi o ẹ má jiyàn níwájú mi

tí ó ti fún tí ó ti san olúkálùkù ní ẹ̀san iṣẹ́ tó ṣe nílé ayé idla fa'idata min dhalika torí kò sí àǹfààní kankan níbi ìyàn tẹ́ ń jà wa qad qaddamtu ilaykum fid dunya bil wa'id mo ti mo ti tẹ̀ síwájú nígbà tẹ́ wà nílé ayé mo rán òjíṣẹ́ fún yín wọ́n sì ń sẹ́rù bàyé nípa ìjọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama òní wọ́n rán yín létí wọ́n sì ń tún wọ́n tún kún yín níjànú pé kẹ́ ẹ ṣiṣẹ́ tẹ́ fi wọ àlìjánà torí ìdí èyí ẹ má ṣe jiyàn wájú mi lónìí ma yubaddalu al-qawla ladayya ما يبدل القول لدي ẹ ti ṣiṣẹ́ a sì ti kọ sẹ́tẹ̀ ṣẹlẹ̀ a sì ti fún ilẹ̀ sàn sẹ́tẹ̀ ṣe torí ìdí èyí kò síyàn tẹ fẹ́ jà kò sí nǹkan kan tó fẹ́ change lónìí lọ́dọ̀ mi ẹnì kankan kò lè change tí n bá sọ àbí tí n bá wí bákan náà ma ana bi dhallami lil abid èmi kì í ṣe tí ń ṣàbòsí fún àwọn fáwọn ẹrú mi ma yughayyaru al qawlu laday kò sẹ́ni tí ó change ọ̀rọ̀ lónìí níwájú mi walastu u'adhibu ahadan bi dhanbin bẹ́ẹ̀ sì ni mi ò ní fìyà jẹ nìkan torí ẹ̀ṣẹ̀ nìkan fàlá u'adhibu ahadan illa bi dhanbi kò sẹ́ni tí wọ́n jẹ níyà lónìí àyàfi pẹ̀lú ẹ̀ṣẹ̀ rẹ̀ bada qiyamul hujjata alayhi lẹ́yìn ìgbà tí a ti rán òjíṣẹ́ sí tó sì jẹ́ sì sì jíṣẹ́ ṣùgbọ́n òun lọ́kọ̀ ni ọ̀tẹ̀lé ìfẹ́nu ọlọ́run ọba nínú àwọn àyà àtìtàkà yìí àwọn àǹfààní tó pọ̀ ó wà nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé gbogbo sí ọmọ ànábì gbogbo ẹ̀ ni àwọn tí wọ́n ń rìkọ́ọ̀dù ẹ̀ ń rìkọ́ọ̀dù kò sí ètí ọ̀pamọ́ fún àwọn tí wọ́n ń rìkọ́ọ̀dù ẹ̀ àwọn màláìkà tí wọ́n ń kọsẹ̀ ọmọ ànábì Adam gbogbo ẹ̀ ni wọ́n ń kọ èyí tó da èyí tí ò da gbogbo ẹ̀ ni wọ́n kọ bákan náà ó pa dandan ká bẹ̀rù gbogbo orú ọ̀rọ̀ tá a bá máa sọ àbí irúṣẹ́ tá a bá máa ṣe torí pé gbogbo ẹ̀ láàrí nínú òwe wa lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkeyama ọlọ́njẹ́ kárí dáadáa بكنا إثبات حسم جهنم اسم من أسماء النار ó ní pé nínú àwọn orúkọ iná tí ọlọ́run ọba dá tí ó fi ìyà jẹ àwọn tí wọn ò ṣe tọ́lọ́run ọba wí nílé ayé nínú wọn ó ní jahannam torí pé nu súra yìí wọ́n dárúkọ jahannam ọlọ́run sì dárúkọ rẹ̀ ní àyè tó nu Qur'an bákan náà a tún rí àpèjúwe àwọn ọmọ aná àpèjúwe wọn yìí ó pa dandan ká mà ká sì kóra wa níjẹnu kúrò níbi tí wọ́n ń ṣe tí wọ́n fi di ọmọ aná náà nínú rẹ̀ ó ní ìpè ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ nínú rẹ̀ ó ní ìjọ́sìn fún ẹlòmíì tí kìí sọ ọlọ́run ọba bákan náà ọlọ́run ọba ó ṣe ìjọsìn fẹ́lò mí ìyàtọ̀ sí òun ó ṣe léèwọ̀ ìpè gbogbo ẹnikẹ́ni tó bá jọ́sìn fẹ́lò mí tí kìí sọ ọlọ́run ọba ó ti di kèfèrí àbọ̀wá rẹ̀ sí ní iná jahannama ọlọ́run kó sọ wá nù ẹ̀ ọlọ́run sọ nínú àyà mi pé wa ọlọ́run ọba ni ẹ má ṣe mú ọlọ́run ọba míì yàtọ̀ sí ọlọ́run ọba ọ̀kan ṣoṣo torí pé ọlọ́run ọba yun ọba àṣọ ni kò sí ẹlòmíì tó tọ́ ká jọ́sìn fún ju òun nìkan lọ fa ìyáyá farhabun èmi ọlọ́run ọba nìkan ṣoṣo ní kẹ́ bẹ̀rù ẹ má ṣe bẹ̀rù ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run ọba ọlọ́run tó sọ níbòmí pé wala taj'alu ma'a Allahi ilahan akhar inni lakum minhu nadhirun mubin ẹ má ṣe fi ọlọ́run ọba kan ẹ má ṣe gbé ọlọ́run ọba kan kalẹ̀ kẹ́ ẹ má jọ́sìn fún yàtọ̀ sí ọlọ́run ọba ọba tó ṣe tó ṣe ẹ̀dá sánmà àtilẹ̀ ọba tó ṣẹ̀dá yín àti àwọn tẹ́ ẹ fẹ́ máa jọ́sìn fún tí kìí sọ ọlọ́run ọba ọ̀hún inni lakum minhu nadhirun mubin mo ń ṣe ìkìlọ̀ fún yín ìkìlọ̀ léyìí tó hàn gbangba so al-Qur'an ó sì wá lọ́wọ́ ìjọsìn fún ẹlòmíì tí kìí ṣe ọlọ́run ọba láyè tó pọ̀ nínú rẹ̀ ọlọ́run ní wala taj'alu ma'a Allahi ilahan akhar fatulqa fi jahannama maluman madhura ẹ má ṣe sin ọlọ́run ọba mi yàtọ̀ sí ọlọ́run ọba ọba kan ṣoṣo nígbàtí ẹ́ẹ̀dì ẹni iye pẹrẹ ọlọ́run wa kó sọ wa ń bẹ̀ bákan náà nínú alukur'an ọlọ́run tiẹ̀ sọ pé impossibility pé ọlọ́run ọba ó pè méjì ò tiẹ̀ sí i mean possibility pé ọlọ́run ó pè méjì kò tiẹ̀ sí torí pé law kana fihima alihatun illa Allah la fasadata ìbáyẹ pé ọlọ́run ọba ó pè méjì lórí ilẹ̀ ayé yìí gbogbo ilé ayé òun ni ó bá bàjẹ́ torí pé wọ́n máa jà wọ́n máa jà láàrin ara wọn ni nígbà tá a yan àwọn olórí tí wọ́n pọ̀ ta ni kí wọ́n lọ jókòó síbi kan kí wọ́n ṣètò bá bó ni ilé ayé owó ṣe dáa ẹ̀rí pé jà ni wọ́n ń jà káwá ní ọlọ́run ọba ọlọ́run ọba pọ̀ ní ayé bó ni ilé ayé wọn ṣe jókòó láfíà ọlọ́ni mẹ́tẹ́kàbàlọ́gùnmí wàlẹ́dín máa hù mí ìlà ìlà ìdán لذهب كل إله بما خلق ولا على بعضهم على بعض سبحان الله عما يصفون ọlọ́run ọba kò mú ẹnìkan kò bímọ kò sì mú ẹnìkan kan lọ́mọ kò sì sí ẹnìkan kan pẹ̀lú ọlọ́run tó jẹ́ pé òun náà ọlọ́run ló náà torí pé tírú ẹ̀ bá ilé ni la dhahaba kullu ilahin bima khalaqa òun kálukú ọba mú tiẹ̀ dání ni ipe èmi mọ̀délé èmi mọ̀délé wala ala ba'duhum ala ba'di bẹ́ẹ̀ ni ọ̀kan wọn yóò mọ gbìyànjú àti yan ọ̀kan jẹ ọ̀kan wọn yóò mọ gbìyànjú àti lékè ọ̀kan ẹ̀rí tẹ́ bá ń jọ ń tajà lọ́jà tẹ́ ń jọ ń tarú nǹkan náà ẹ̀rí bí aláàkàṣe máa rí subhanallah mímọ́ fún ọlọ́run ọba amma yasifun kúrò ní ìpèjúwe tó ń júwe ọlọ́run wípé ọlọ́run ọba bímọ ọmọ uh, ọlọ́run ọba ọmọ ọlọ́run ọba ẹ̀mí mímọ́ àti ọlọ́run ọba bàbá àbí so kò sí possibility pé ọlọ́run pè méjì anna shaitana yatabarra'u mimman abadahu wa ata'ahu nínú ayati àtúnṣàǹfààní pé lóòjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama shaitan yóò kú ò lẹ́yìn àwọn tí ń tẹ̀lé pé àkòsí tọkùnrin pẹ̀lú wọn bákan náà أن الله قد أنذر المكذبين بإرسال الرسل وإنزال الكتب ọlọ́run ọba ó ti kìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n já ọ̀rọ̀ ọlọ́run bá ní rẹ́ ní irọ́ so wọn ò ní àwíjàre kan lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama torí pé ọlọ́run rán òjíṣẹ́ sí wọn ó sì sọ tírà kalẹ̀ tí wọ́n máa kà tí wọ́n fi máa wà ní ojú ọ̀nà anallaha munazzi'un an adh-dhulm bákan náà ọlọ́run ọba kìí ṣèyàn jẹ fún ẹrú rẹ̀ pẹ́ẹ̀pẹ́ àwọn ẹrú rẹ̀ ni wọ́n yanra wọn jẹ naam yawma naqulu li jahannama hal imtalat ní ọjọ́ ọjọ́ gbẹ́ndẹ̀ alkiyama lọ́jọ́ tá a sọ fún jahannama pé alimtẹ̀lẹ̀ tí njó ti kún fatakulu hal min mazid ṣé wọ́n tún kù ni jahannama wà máa dáhùn pé ṣé wọ́n tún kù ni ọlọ́ni udhkur ayyuha rasul wa nabi muhammad sallallahu alaihi wasallam rán àwọn àlùmọ̀ rẹ létí rán wọn létí kí wọ́n pé lóòjọ́ gbẹ́ndẹ̀ alkiyama ọlọ́run ọba yóò kún jahannama pẹ̀lú àwọn èèyàn àti àlìjẹ̀nú débi pé ńgbà wọn bá kó wọn sí tán ọlọ́run ọmọ bí iná náà léèrè pé só ti kún o وذلك لأنه تبارك وتعالى وعد أنه سيملأ من الجنة والناس أجمعين torí pé ọlọ́run ti ṣe ìlérí ipé òun ó kún inú náà jahannama pẹ̀lú àwọn èèyàn àti àlìjẹ̀nú ọlọ́run a máa sọ fún jahannama pé jahannama ó máa dáhùn pé hal min mazid hal min ziyadati min aljinni wal ins ṣé wọ́n tún kù ni àwọn àwọn òbílẹ̀ jẹ́nu àwọn àlìjànú àti àwọn èèyàn ẹ wọn wá àyè tó wà wọ́n ní bí wọ́n ti máa kó wọn sínú jahannama ò ní kún wa yada'u rabb jalla jalaluhu qadamahu fiha wọ́n ní lọ́lọ́run ọba gbé ẹsẹ̀ rẹ̀ lórí jahannama fàyẹ̀nzẹ́wì báàdùwà alábáàdìn ní ara wà ní jahannama yọ́ wà máa kígbe kọ́tò kọ́tò ó ti tó ti tó èyí ni pé wọ́n kó yẹn sí wọ́n kó wọn sí wọ́n kó wọn sí tó ti bẹ́ẹ̀ náà kò ní kún ó dìgbà tí ọlọ́run bá gbẹ́sẹ̀ rẹ̀ lórí jahannama ní wà máa kígbe wípé àwọn ti tó ti tó gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ láyé ibò لأملأن جهنم من الجنة والناس أجمعين ipe àti sọ àti stamp ẹ̀ ó di dandan kó ṣẹlẹ̀ pé jáànámọ́ ó kún fọ́fọ́ pẹ̀lú àwọn èèyàn àti àlùjànnú ọlọ́run tún sọ pé wàtàmàt kẹ́lìmàtù rọ́bìká làámlà ẹnna jahannama mina jinnati wan nasi ajma'in ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ ó ti dúró àti stamp ẹ̀ ìpè jahannama o àgbà tá a bá kún pẹ̀lú àwọn èèyàn àti àlùjànnú níbo mi ọlọ́run ní qala falhaqqu walhaqqa aqulu la'amla anna jahannama minka waman tabi'aka minhum ajma'in ọlọ́run sọ fún èṣù ìpè gbọ́ òdodo èmi èyí sì sọ nǹkan míì ju òdodo lọ dájúdájú o kún iná jahannama pẹ̀lú ìwọ èṣù àti gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ọ pátápátá náà wọ́n zìlì fàtìlì jẹ́ ọlọ́ ni lọ́jọ́ gbẹ́ndẹ̀ alìkíyàmà a wà sún aljanna a sún mọ́ àwọn olùbẹ̀rù ọlọ́run olùpáyà ọlọ́run aljanna yẹn ò ní jìnà sí wọn أي قربت الجنة للمتقين مكانا غير بعيد منهم آمو جهنم آمو وسيايكا tí ò ní jìnà sí àwọn olùpáyọ ọlọ́run tí wọ́n ti máa rí ibi táwọn ọwọ́ kó tó di pé wọ́n wọ̀ fahum yushahiduna àwọn ń rí ziyadata fi musirrati lahum tó kéyìn ó lè jẹ́ kó tún máa jẹ́ àlékún oore tọ́lọ́run ó ṣe fún wọn lẹ́yìn ìgbà pé wọ́n wọlé jahannama ọ̀hún àwọn wọnú aljanna ọ̀hún á ti kọ́kọ́ fi hàn wọ́n náà ohun tí ọ̀rọ̀ ọlọ́run bá sọ ń bí wípé òun ó mú jahannama súnmọ́ àwọn olùpáyọ̀ ọlọ́run ó wá láàyè bòmí nínú al láàyè tó pọ̀ wípé wa idhal jahim su'irat wa idhal jannatu uzlifat ọlọ́run fi búra ipe mo búra ọjọ́ tí iná jahannama tá a kó tí ó wà ràn kankan àtijọ́ tí a sùn aljanna mọ́ gbogbo àwọn olùpáyọ̀ ọlọ́run ọlọ́run tún sọ wípé wa uzlifatil jannatu lil muttaqin wa burrizatil jahim lil ghawin a sùn aljanna mọ́ àwọn olùpáyọ̀ ọlọ́run a wà gbé iná jahannama a gbé yọ sí àwọn àwọn àwọn àwọn òbílẹ̀ jẹ́ káwọn náà mọ̀ pé ibi táwọn náà lọ́nu hadha ma tu'aduna náà هذا ما توعدون لكل أواب حفيظ nígbà tá bá fi tá bá fi aljanna hàn wọ́n tán á wá máa sọ fún wọn eléyìí ni àdéhùn tá ṣe fún yín àdéhùn yìí ó wà fún gbogbo awabin àwọn tí wọ́n máa dá àmàrí wọn padà sọ́dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà ni wọ́n máa túbà lọ sọ́dọ̀ ọlọ́run hafiz àwọn tí wọ́n máa sọ ìwọ ọlọ́run ọba gbogbo ohun tí ọlọ́run ọba bá ṣe ní ọ̀ràn àyànlé wọn lórí gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe gbogbo ohun tí ọlọ́run bá ṣe léèwọ̀ fún wọn gbogbo ẹ̀ ni wọ́n ń jìnà sí àwọn yẹn ni a máa fún inú ìró pé eléyìí ni tí a ti ṣe alkawari fún yín tẹ́lẹ̀ من خشي الرحمن من خشي الرحمن بالغيب وجاء بقلب àdéhùn tá a ṣe fún yín lé ayé pé gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ọba oníkẹ́ ní kọ̀kọ̀ àti ìbábá wàjá àbíkọ́lbì munib tó sì wá ó wá sọ́dọ̀ ọlọ́run ọba níjọ́ gbéǹde alkiyama pẹ̀lú ẹ̀mí ẹ̀mí tí máa ṣe ìbámà ìbáṣe tọ́pọ̀ ìbámà ìbádínkà báyìí kù tí ó máa túbà lọ sọ́dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà irú àwọn ẹ̀mí yun àwọn ni a ṣe alkawari eléyìí fún gbogbo ìgbà ẹ̀mí wọn ó máa ń há ojú ọ̀nà mọ́sálásí ni mìíràn bá jáde kúrò ẹ̀mí wọn ó tún máa ń pé káwọn ó tún padà tí wọ́n bá ṣiṣẹ́ eré ẹ̀mí wọn ó tún máa ṣe káwọn ó ṣe jù bá ń lọ tí wọ́n bá ṣe àṣìṣe kan gbogbo ìgbà ni wọ́n máa wá àforíjì ọlọ́run ọba a wà máa sọ fún wọn udkhuluha. a máa sọ fún wọn pé òní ẹ wọlé ẹ má bẹ̀rù dhalika yawmul khulud òní o ẹ gbé inú rẹ̀ gbére ni kò sẹ́ni tí ó mú jáde inú ẹ̀ wa yaqulu li ha'ula'i al-mu'minin a máa sọ fáwọn mùmìnì ipe udhulu aljanna dukhulan maqrunan bisalama ipe ẹ wọ aljanna ìwọlé ní ìwọlé àlàáfíà kò sí bẹ̀rù kankan fún yín min àfáàtì wa shurur kò sí nǹkan kan tẹ́ bẹ̀rù nípa burú ma'munan fi jami'il makari ọlọ́run ọba ti sọ wọn ní gbogbo nǹkan títí tẹ́mi wọn kọ̀ dhalika huwa yawmul khulud ọjọ́ náà òní ọjọ́ tí wọ́n máa gbé lọ nínú rẹ̀ gbére bìlánkìtọ̀ kò sí ìjọ kan tí wọ́n sọ wípé ẹ jáde àti ẹ̀fẹ́ gbálẹ̀ gbogbo wa wọ́n máa wà nínú ìdẹ̀ra náà ni ọlọ́run bá kó sí wá nù wọn lahum fiha ma yasha'un àwọn múbìnì tí wọ́n wọnú jahannama wọ́n ní gbogbo nǹkan tó bá wù wọn wọ́n wà nínú rẹ̀ ولدينا على ما أعطيناهم زيادة نعيم pàápàá jùlọ ó ti ń bẹ lọ́dọ̀ wa tá a tún tọ́jú tá a tún fi kún fún wọn nínú àwọn àgbàdùn àti àwọn ìdẹ̀ra tá a ti tọ́jú gbogbo tó bá wọ̀ lọ́wọ́ àánú àlìjẹ́nà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ a àwọn nǹkan míì yàtọ̀ tí wọn ò ti rẹ̀ lè ronú kó a e láti fi ṣe àlékún fún wọn a'dhamuhu èyí tó fi tóbi jù nínú rẹ̀ ó ní an-nadharu ila wajhi Allahil èyí tó tóbi jù nínú ẹ̀ ó ní ìwójú ọlọ́run ọba ọba ọba lékè ọlá ọlọ́run kò síra nù apá kan nínú àwọn àfà wọ́n ní almazid annadharu ila wajhi llahi alkarim àlékún tó náà ó sì fún wọn àlékún tọ́lọ́run ṣe fún wọn ó ní ojú ọlọ́run ọba tí wọ́n wò tí wọ́n rí ọlọ́run ọba tó ṣẹ̀dá wọn ọlọ́run sọ láyé bomi lilladhina ahsanul husna wa ziyada gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ eré gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ rẹ̀ yóò rí ládàáṣẹ́ rẹ̀ àti àlékún wọ́n ní àlékún yẹn ó ní ìwojú ọlọ́run ọba alhusna ó ní aljanna aziyada ó ní ká wo ojú ọlọ́run ọba tó ṣẹ̀dá wa àǹfààní pọ̀ nínú àwọn áyà tí a yìí àkọ́kọ́ nú ẹ̀ ni pé jahannama la tamtali'u hatta yadau aljabbar subhanahu qadamahu alayha. ẹni pé jáànámà ò ní kún àfìgbà tí ọlọ́run ọba bá gbé ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ lè tó tóbi yẹn ọlọ́run ọba yóò gbélé orí jáànámà kó tó di pé jáànámà kún bákan náà ọlọ́run ọba ó ń ṣe ìrántí fún wa ó sì ń kó wa níjànú ká sá kúrò níbi ìyà aná ọlọ́run ọba ń sọ ní ọ̀pọ̀ àgbà fattakun naaro ẹ bẹ̀rù iná anabi sallallahu alayhi wa sallam náà máa sọ pé ittakun naaro ẹ bẹ̀rù iná. bákan náà fadlu taqwa wa ahluha wa anna aljannata tuqarribu lahum àjùlọ tó wà fún àwọn olùpáyọ̀ ọlọ́run nílé ayé àti ìjọ́ ọ̀gbẹ̀ndẹ̀ alkiyama àti pé ọlọ́run ó gbé aljanna súnmọ́ wọn níjọ́ gbẹ̀ngẹ̀ alkiyama bó tilẹ̀ jẹ́ pé àwọn àjùlọ àti ọlá tí ń bẹ fáwọn olùpáyọ̀ ọlọ́run ó ju ilé lọ nínú wọn ó ní pé ìpáyọ̀ ọlọ́run sábàbí ni kí ọlọ́run ó ṣe ìdẹ̀kùn fún èèyàn ní ilé ayé àtijọ́ gbẹ̀ngẹ̀ alkiyama ọlọ́run ní wa man yattaqillah yaj'al lahu yaj'al lahu min amrihi yusra gbogbo ẹnikẹ́ni tí ọba bá pa ìyà ọlọrun ọba ọlọ́run ó ṣe ìdẹ̀kùn sínú àlámọ̀rí rẹ̀ gbogbo tó ń bá wùyọ́ ọmọ rí pẹ̀lú rọrùn yóò sì ní ayé ọkàn kódà bí ò tiẹ̀ lówó lọ́wọ́ tó pọ̀ tó ti bẹ́ẹ̀ náà kò ní sí ìbànújẹ́ kankan fún torí pé ọlọrun ti fún ní ayé ọkàn nínú àwọn àjùlọ tọ́lọ́n tó ṣe fáwọn tí wọ́n ń páyà ọlọ́run ó ní annaha sábàbù li ikramillah ó ní sábàbí kí ọlọ́run ọba kọ́ pọ́n olùpáyọ̀ ọlọ́run ọba lé ọlọ́run ní inna akramakum inda Allahi atqakum ẹn tó ní àjùlọ tó lápalẹ́ jù lọ́dọ̀ ọlọ́run ọba òun làwọn tí wọ́n ń páyọ̀ ọlọ́run ọba. nídàkẹta ó ní pé al-aqibatu gbogbo tó wulẹ̀ kọ́ bá olùpáyọ̀ ọlọ́run ọba nílé ayé ìgbẹ̀yìn tó dáa ní ọ̀jẹ̀ fún un gbogbo ń tọ́ba ilé bá níbànújẹ́ ni o àbí nǹkan rí ni o ìgbẹ̀yìn tó dáa ní ó máa jẹ́ fún gbogbo olùpáyọ̀ ọlọ́run ọba wal aqibatu lil muttaqin ìgbẹ̀yìn tó dáa ó ní fún àwọn olùpáyọ̀ ọlọ́run pàápàá jùlọ husnul khatima ó ní pé tí wọ́n bá kú ikú re ni wọ́n kú ikú re ni wọ́n kò sí ìyàtọ̀ ipe bọ́yá wọ́n ti ẹ̀ jóná mọ́lé èyí ò mí ní pé kì í ṣe kú re torí pé ọlọ́run ti ṣe àdéhùn pé gbogbo ẹnikẹ́ni nínú olùpáyọ̀ ọlọ́run tó bá kú mọ́lé ìdájọ́ ni pé ẹni tó kú nínú ogun ṣẹ̀hídì lọ́lọ́run fún àbí wọ́n ti ẹ̀wà rì sínú omi àbí ẹranko ló ti ẹ̀wà jẹ wọ́n eléyìí omi ni pé wọ́n kúkú bú torí pé ikú rẹ̀ náà ni kọ́ pé athar ìgbẹ̀yìn ikú yẹn oore náà ni ó padà jẹ́ mélòó làwọn tí wọ́n kú ọ̀rọ̀ tí wọ́n sẹ pé láti gba yín ọlọ́run ti máa fìyà jẹ wọn ọlọ́run kọ́ sọ wa nú ẹ̀ bákan náà ó ní pé ìpáyà ọlọ́run ó ní sábàbí wíwọ aljanna ọlọ́run ní wa uzlifatil jannatu lilmuttaqin a gbé aljanna súnmọ́ àwọn olùpáyà ọlọ́run ọba ẹlẹ́ẹ̀karùn-ún nú ẹ̀ ni pé ìpáyà ọlọ́run ọba ó ní sábàbí kí ọlọ́run ọba kó máa fi orí jin ẹ̀dá rẹ̀ yóò máa pa gbogbo àṣìṣe rẹ̀ rẹ́ kó tó di púpọ̀ wípé owó ọlọ́run pa ṣe mi rẹ́ ọlọ́run ni waman yattaqilla yukaffir anhu sayyi'atihi wa yu'dhim lahu ajra gbogbo ẹnikẹ́ni tó bá páyọ̀ ọlọ́run ọba ọlọ́run yóò máa pa àṣìṣe rẹ̀ rẹ́ yóò sì jẹ́ kí ládàá rẹ̀ kó tóbi kó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run kọ kàwá mú wọn. Ah, bákan náà ìpáyà ọlọ́run ọba òun ni sábà bíi kéèyàn ó rí ìró dùnnú láti ilé ayé ọlọ́run fún ní ìró dùnnú láti ilé ayé pé aljanna ni ibùgbé òun ọlọ́run kò ṣe wá nu wọn ọlọ́run ni alladhina amanu wa kanu yattaqun lahumul bushra fil hayati dunya wa fil akhirah gbogbo ẹnikẹ́ni tó bá ní ìmánì tó gba ọlọ́run ọba gbọ́ tó sì ń páyà ọlọ́run ọba ìró dùnnú wà fún wọn ní ilé ayé bákan náà ìró dùnnú wà fún wọn níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama so onísábàbí kí èèyàn orí rẹ̀ ó dùnú bákan náà ìpáyà ọlọ́run ọba onísábàbí oríire fún èèyàn láti wà ní orí ọ̀nà tó tọ́ tí ó sì fi lọ aljanna níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́ni wa man yuti' illaha wa rasulahu wa yakhsha allaha wa yattaqi fa ulaika humul faizun gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ tó sì ń páyọ ọlọ́run ọba fa ulaika àwọn yẹn umul faizun àwọn ni wọ́n jẹ́ ẹni tó soríire bákan náà ìpáyà ọlọ́run ọba òní máa mú kéèyàn bọ́ kúrò nínú gbogbo aburú ilé ayé ọlọ́run ní thumma nunajji alladhina ttaqaw wa nadharu adh-dhalimina fiha jithiya a wá ṣe àkóyọ fún gbogbo àwọn olùpáyà ọlọ́run ṣùgbọ́n àwọn òbílẹ̀ jẹ́ a fi wọ́n lẹ̀ sùn nínú ìjìyà náà bákan náà ìpáyà ọlọ́run ọba ó ní sábàbí arziki sábàbí arziki kankan ò sí ju ìpáyà ọlọ́run ọba lọ ká mà ní gbogbo ìgbà pé arziki kò mí nìkéyìn olówó kó pọ̀ ju gbogbo èèyàn lù lọ èèyàn lè ní díẹ̀ kó sì ní àrísìkí ju ẹni tó ní lọ tó ní gbogbo ilé ayé lọ torí pé ó ní ayọ̀ ọkàn gbogbo ohun tó ní ìdùnnú ní ń kò kó ìbànújẹ́ kankan bá rí qala ta'ala ọlọ́run bá ní walau anna ahlal qura amanu wattaqaw lafatahna alayhim barakatin minas sama'i wal ard walakin kadhabu fa akhadnahum bima kanu yaksibun ìbá pé àwọn aráàlú yẹn tọ́lọ́run náà ò jíṣẹ́ sí wọn ìbáyé pé wọ́n gbàgbọ́ ni wọ́n sì páyà ọlọ́run ọba àbá sí albarka láti sánmà àtilẹ̀ tí ó mọ wá fún wọn ṣùgbọ́n in tí ò jẹ́ sí albarka náà ni pé kẹ́dàbù wọ́n já ọ̀rọ̀ òjíṣẹ́ wọn rọ́ fàákọ̀dnáhùn bima kanu yaksibun ìdínú àwa sí ẹ̀san tí wọ́n ń ṣe ń ṣe fún wọn àwa dínà àrísìkí mọ́ wọn so ìpáyà ọlọ́run ìsínà àrísìkí ni bákan náà ìpáyà ọlọ́run ọba yìí sábàbù lil khuruji minal ma'zaqin ó ní pé gbogbo ọba tí a bá wà nínú ìbànújẹ́ bó tí a wá bá wà nínú ìṣòro ìpáyà ọlọ́run ọba ní máa mú kéèyàn mọ ọ̀nà tí ó gbà ìpáyà ọlọ́run ọba ní máa kóyàn yọ kúrò níbi gbogbo orú ìṣòro náà ọlọ́run ni wa man yattaqillaha يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب gbogbo ẹnikẹ́ni tó bá páyọ̀ ọlọ́run ọba ọlọ́run yóò ṣe ìsínà ọlọ́run yóò ṣí ọ̀nà fún yóò fi àbáyọ hàn yóò tún wá ṣe àrísìkí fún ní gbogbo ibi tí ó fọkàn sí bákanáà annaha sábàbú li muhabbatillah ìpáyọ̀ ọlọ́run ọba onímọ̀ jẹ́ kí kéèyàn onífẹ́ ọlọ́run kọ́lọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ní inna Allaha yuhibbul muttaqin ọlọ́run bá fẹ́ràn àwọn olùpáyà rẹ̀ nínú àwọn àǹfààní tí ó wà nù ayat tí a kà kọjá ó ní pé sífà àwọn ahlul àwọn tí wọ aljanna aya yìí ó dárúkọ nínú àwọn sífà náà díẹ̀ nínú rẹ̀ so ó yẹ ká mà ó sì yẹ ká gbìyànjú káwa náà ká máa ṣe níṣẹ nínú wọn ọlọ́run ọlọ́run àtàkùwà ọba tí a bá rántí ní Ramadan èyí tó kọjá a fi bí ọ̀sẹ̀ mélòó la fi sọ̀rọ̀ àtàkùwà so ó ṣe pàtàkì jù kí a ní ọba bákan náà tún ó júwe wọn awab èyí ni pé gbogbo ọgbà wọn máa darí wọn ní máa darí padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba tí wọ́n bá ṣàṣìṣe wọ́n máa bẹ ọlọ́run ọba ní àforíjìn wọ́n máa túbà lọ sọ́dọ̀ ọlọ́run ní gbogbo ọgbà bákan náà ọlọ́run tún pé ọlọ́run tún jù wọn pẹ̀lú hafiu wọ́n máa ń sọ ìwọ ọlọ́run ọba wọ́n sì máa ń sọ àmín uh, ẹnu àlá ọlọ́run ọba wọ́n máa ń sọ bákan náà nínú àpèjúwe wọn nínú àyà àtìtakà yìí ọlọ́run pé wọ́n ní khashiyu bil ghaibi wọ́n ń bẹ̀rù ọlọ́run ọba ní kọ̀kọ̀ èyí tó ṣe pàtàkì jù ní eléyìí ni ó ṣe pàtàkì jù kọ́ pé ìpáyọ̀ ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti gbangba lèèyàn ń ṣe ìgbà gbangba gan èèyàn lè mára kúrò nú ẹ̀ kọ́ wọ́n bá di àríyá ọlọ́run kó sọ iṣẹ́ wa bákan náà ọlọ́run jíwẹ̀ wọn pẹ̀lú kọ́lbì múni ẹ̀mí tí máa padà lọ sọ́dọ̀ ọlọ́run gbà ní gbogbo ìgbà ayé kọ́lbì tá ibò míndùnú bì í ẹ̀mí tí máa túbá kúrò ní gbogbo ẹ̀ṣẹ̀ so àwọn àjú àwọn ìpèjúwe tọ́lọ́run júwe àwọn tí wọ́n wọ àlìjánná yìí káà náà gbìyànjú ká jẹ́ ọ̀kan nínú wọn torí àti wọ àlìjánná ọlọ́run bá kó ṣe wọn á bí wọn. أن الجنة دار السلام min kulli afatin wa baliyatin wa makuru ipe aljanna ilé àlàáfíà ni àlàáfíà kúrò ní gbogbo àléébù gbogbo nǹkan aburú gbogbo ntọ́kàkọ̀ kò sínú aljanna gẹ́gẹ́ bí ọlọ́run sì sọ láàyè bòmí pé lahum daru salami inda rabbihim wa huwa waliyuhum bima kanu ya'malun àwọn olùpáyọ̀ ọlọ́run ọba wọ́n ní ilé kan ilé àlàáfíà ni lọ́dọ̀ ọlọ́run ọba wọn wọ̀húwà waliyuhum torí pé ọlọ́run ọba wọn ní alágbàkàyà wọn torí tí wọ́n ti ṣe ń ṣẹ́ nílé ayé ọlọ́run tún sọ ń bòmí wallahu yad'u ila dari salami ọlọ́run ọba ń pèpè lọ sí ilé àlàáfíà oní aljanna wa yahdi man yasha'u ila siratin mustaqim ọmọ ń ẹni tó bá wù sí ojú ọ̀nà tó tọ́ ọlọ́run kó ṣe wá wọn bákan náà nínú súrà yìí ìmánì pé àwọn múmi ni ó rí ọlọ́run ọba wọn pẹ̀lú ojú wọn ìmánì pé àwọn múmi ni ó rí ọlọ́run ọba wọn pẹ̀lú ojú wọn níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama nínú aljanna eléyìí ó nù àkídà àwọn ahlus sunna wa jama'a pé àwọn múmìnú wọn ó rí ọlọ́run ọba wọn pẹ̀lú ojú wọn níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kò sí iyèméjì nú ẹ̀ bákan náà ọlọ́run ọba ó sọ̀rọ̀ sí wọn tí wọ́n sì tún gbóhùn ọlọ́run ọba wọn torí pé ẹ̀rí tó pọ̀ ó wá nú alukur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam tó fi ń hàn pé àwọn múmìnú ó rí ọlọ́run ọba wọn ọlọ́run sọ níbò fún bíbẹ̀ wujuhun yawma idhin nadira ila rabbiha nadira wípé àwọn ojú kan o lọ́jọ́ lóòjọ́ náà ojú yẹn wọ́n máa tàn wọ́n máa tàn tí ó ojú tí ó da torí pé kí ni wọ́n ń wo ojú ọlọ́run ọba wọn láti ibi ojú ọlọ́run ọba wọn wọ́n ti rí wọ́n ti rí reflection dídá tó tó gba ojú wọn so tí reflection in tó da tó bá gba ojú èèyàn téèyàn náà di in da báwo la ṣe fẹ́ wo èyí tí reflection rẹ̀ jẹ́ ká dàrú sí. Si a rí pé dídá ti ẹ̀ ó ju nǹkan lọ ó ju ìròyìn lọ ọlọ́run tó sọ kalla innahum arrobihim yawma irin lamahjubun àwọn òbílẹ̀ jẹ́ a fi ìgágá dí ojú wọn ò ní rí ọlọ́run ọba wọn so tó bá yẹ pé àwọn òbílẹ̀ jẹ́ ò ní rí ọlọ́run ọba wọn ìyẹn mí ni pé àwọn múmi ní kúmọ́ a sì ìgágá kúrò lójú wọn àwọn ò rí ọlọ́run ọba wọn pàápàá jùlọ ìrí ọlọ́run ọba yìí nínú àyà ìkúmọ́ ó tún fi rinlẹ̀ pé lóòótọ́ ni torí pé ọlọ́run ṣe àìrí ọlọ́run ọba níjọ́ gbẹ́ndẹ̀ àkíyàmà fún ìjìyà fáwọn kèfèrí ọlọ́run ṣe ní jìyà ni fáwọn kèfèrí wípé wọn ò ní rí ọlọ́run ọba wọn so tó bá yẹ pé níìmà ni rírí ọlọ́run ọba àwọn tó tọ́ sí náà ni àwọn múmìnì tí wọ́n wọ àlìjánà ṣùgbọ́n nínú súnà anábì sallallahu alayhi wa sallam wọ́n gba ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Suhaib láti ọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam wọ́n ní ó sọ pé idha dakhala ahlul jannati janna nígbàtí àwọn èèyàn àwọn ará jahan àwọn ará aljanna tí wọ́n bá wọ aljanna yaqulu Allahu tabaraka wa ta'ala ọlọ́run ọba ọba àlekè ọláyọ̀wà máa sọ fún wọn pé turiduna shay'an azidukum sí nǹkan kan bẹ tẹ́ ń fẹ́ kí n tún fi kún fún yín fayaquluna alam tubayyid wujuhana kí ló tó kù léè tó ṣe ojú wa tó funfun tó dáa báyìí alam tudkhilana aljanna ó fi wá sínú aljanna wa tunajjina minan nar ọ̀sọ́ wa kúrò níbi ìjìyà náà àkòsí nǹkan kan tó tún tí tó ń fẹ́ mọ́ fayakshifu alhijab lọ́lọ́wọ́ bá ya ìgágá tó di ojú rẹ̀ fama utu shay'an ahabba ilayhi min nadhari ila rabbihim azza wa jal kò sí nǹkan kan tí wọ́n fún wọn jọ́nà nínú inú aljanna tó tó ìgbádùn ìwo ojú ọlọ́run ọba wọn níjọ́ náà wọ́n ni ni anabi sallallahu alayhi wa sallam lọ́ba ka lilladhina ahsanu alhusna wa ziyada gbogbo àwọn ẹnikẹ́ni tí wọ́n bá ṣiṣẹ́ rere wọ́n rí ládá iṣẹ́ rẹ̀ wọn yún òun ní aljanna wá ziyada àti àlékún òun ní wíwo ojú ọlọ́run ọba wọn bákan náà wọ́n tún gba ìgbàwọ́ ọ̀rọ̀ míì wá láti ọ̀dọ̀ jarir ibn abdullah ó ní kunna julusan inda rasulillahi sallallahu alaihi wasallam a jókòó ní àyè ibi a ń jókòó pẹ̀lú anabi sallallahu alaihi wasallam wọ́n ní ni fanadọ̀rọ̀ ila al-qamari laylatal badr ọjọ́ náà ó wá jẹ́ ọjọ́ tí eh, oṣù tó máa ń mọ́lẹ̀ gan wọ́n nígbà tí Ànábì sàlám tó gbójú òkè tó wo oṣù náà bó ṣe mọ́lẹ̀ tó ló wá ní ama innakum satarawna rabbakum kama tarawna hadha al-qamar pé ẹ rí ọlọ́run yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wo oṣù lókè wala tudamuna fi ru'yatihi kò sí iyèméjì ń bẹ kò sí nǹkan kan tí ó sì yín lọ àti wojú ọlọ́run ọba yín jọ náà fa in istata'tum an tughlabu ala salatin qabla tulu'i alla tughlabu ala salatin qabla tulu'i shamsi wa qabla ghurubiha yani al wal-fajr ṣùgbọ́n ẹ̀ràn lọ tẹ́ ẹ bá lè ṣe kí nǹkan kan ọmọ sí lọ àti kírun al àti àṣùbà èyí ni pé kẹ́ kírun àṣùbà nínú jama kẹ́ sì kí àlàásìrì nínú jama wọ́n ní wọ́n dá àwọn méjèèjì yọrí torí pé gbogbo ẹ̀ náà lásìkò nira là torí pé ìrun àṣùbà ìrun tá a ni oorun sì ni a máa ń gbádùn oorun kò wá sí àsìkò tá à ń gbádùn oorun jù ju gẹ́dẹ̀ àsìkò àsùbá lọ bákanáà alasru asru àsìkò ògbà tí tó ti rẹ gbogbo ẹnikẹ́ni tó bá jáde lọ ṣiṣẹ́ ni torí pé àsìkò náà ni wọ́n múra àti lọ sinmi lé so àsìkò látùn ní kún kírun tó gbé ẹnikẹ́ni tó bá lè ní sùúrù tó di ọkàn tó sin ọlọ́run ọba rẹ̀ gẹ́gẹ́ bó ti yẹ yóò rí ọlọ́run ọba lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run kọ́kà ọ̀hún wa kam ahlakna وكم أهلكنا قبلهم من قبل هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص قال أني وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص ملو ni àwọn àlùmọ̀ tá a ti parun وأهلكنا قبل هؤلاء المشركين من قريش أمما كثيرا يعني pé Ọlọ́run ọba ń bá àwọn Quraysh ó ń bá wọn sọ̀rọ̀ pé mélòó síwájú yín láti parun nínú àwọn àlùmọ̀ tààrùn òjíṣẹ́ sí kánú ashaddu minhum quwwa wa satwa tó yẹ pé wọ́n ní agbára ju àwọn ará Mákà lọ wọ́n sì ní owó ju àwọn ará Mákà lọ wọ́n ní ìgbéga ju àwọn ará Mákà lọ kò sí tí wọn ò ní fatawwafu fil biladi fa'ammu wadabbaru fiha wadammaru fiha ipe ẹ lọ wo kẹrì ẹ rí bá a ṣe pa wọ́n rẹ́ sínú ìlú wọn pẹ̀lú tí wọ́n ní hal min maharabin min adhabillahi hina ja'ahum kò sí ẹnikẹ́ni nínú wọn tó lè sá fún ìjìyà ọlọ́ngbà tí ìjìyà náà dé owó wọn kò sàǹfààní fún wọn ọlá wọn kò sàǹfààní fún wọn àwọn palace palace palace ni wọ́n kọ́ kò sí tó sí wọn lọ́wọ́ àdábà ọlọ́wọ́n ọba so ìtumọ̀ eléyìí ni pé ọlọ́run ó pa àwọn kan rẹ́ láwọn tí wọ́n ní agbára nínú àwọn kèfèrí ju àwọn ará Mẹ́kà lọ ìdí ni ìdí tọ́lọ́run fi pa wọ́n rẹ́ ni pé wọ́n pe ànábì wọn tọ́lọ́run rán sí wọn nírọ́ wọ́n pe lópùrọ́ torí ìdí èyí ká àwọn ará Mẹ́kà àti àwọn al'umma nabi sallallahu alaihi wasallam káwọn náà ó bẹ̀rù láti má ṣe táwọn tí ń ṣe torí kí ọlọ́run bá má pa àwọn náà rẹ gẹ́gẹ́ bó ṣe pa àwọn titọ̀hún náà rẹ eléyìí ìdẹ́rùbà ni láti ọ̀dọ̀ ọlọ́run ọba torí pé láti já ọ̀rọ̀ ọlọ́run ọba àbí ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run nírọ́ ohun tí áyà yìí tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ ipe àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run bá nírọ́ tọ́lọ́run pa wọ́n rẹ́ tọ́lọ́run pa wọ́n run wọ́n ní owó wọ́n lọ́lá wọ́n lágbára wọ́n ní ọmọ ẹ̀yìn ogun tó ju tàwọn ará Mákà lọ àti àwọn Yahudu sìn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ọba pa wọ́n rẹ́ wọn ju agbára ọlọ́run ọba lọ ọlọ́run sọ níbòmí pé awalam yasiru fil ard fayanzuru kayfa kana aqibatu alladhina min qablihim كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون ọlọ́run ni tí wọn ẹ ìrìn ní lágbàáyé ẹ̀rìn lọ́kẹ́ rí kẹ́ẹ̀rí pé báwo ni ìgbẹ̀yìn àwọn ìyẹn tí wọ́n já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ nínú àwọn tán ṣe kèfèrí sọ́lọ́run kánú ashadda minhum quwwatan wọ́n ju agbára yín lọ nípa agbára nípa owó àti ọlá wọ́n tún ní jù yín lọ wọ́n kọ́lé lọ rẹpẹtẹ wọ́n kọ́ palace lọ rẹpẹtẹ kò sí tí wọn ò ní wàjá atuhum rusuluhum bilbayyinati nígbà tí òjíṣẹ́ wá fún wọn pẹ̀lú aya èyí tó hàn tí ó sí rújú kankan nú ẹ̀ fama kana Allahu liyadhlimahum ọlọ́run ọba èsì alábòsí ọlọ́run yẹ̀ wọ́n jẹ walakin kanu anfusahum yadhlimu àwọn gan ni wọ́n yẹra wọn jẹ torí pé wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ irú àwọn àyà báyìí wọ́n pọ̀ nínú al nínú rẹ̀ ọlọ́run tún sọ láyé ibòmí pé afalam yasiru fil ard فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون ìtumọ̀ rẹ̀ bí ipe gbogbo tí wọ́n kó jọ lé ayé agbára wọn kò sí wọn lọ́wọ́ àti jẹ ìyà láti ọ̀dọ̀ nínú ìyà Ọlọ́run ọba èyí ni pé kò kó wọn yọ kúò nínú ìyà Ọlọ́run ọba láàyè bùnmí ọlọ́run sọ pé awalam yaro kam ahlakna min qablihim min qarni makkannahum fil ardi ma lam numakkin lakum ipe ṣé ẹ̀rìn ni kẹ́ẹ̀rí nínú àwọn tá a ti parun láwọn àlùmọ̀ta kọjá láwọn tó yẹ pé a fún wọn lágbára lórílẹ̀ a fún wọn nípò lórílẹ̀ ń tá fi ń sagbára àtipò ní wó a tó fún wọn bákan náà wọ́n ń gbé wọ́n ń jẹ nínú ọ̀rùn torí pé arsalna samaa alayhim midrara a sọ òjò kalẹ̀ fún wọn léè tó pọ̀ waja'alna al-anhara tajri min tahtihim a jẹ́ kí odò oríṣiríṣi kọ́ máa sun tí wọ́n ti ń bù tí àwọn nǹkan oko wọn tó ń táwọn náà mu àwọn nǹkan ọ̀sìn wọn náà mu ọlọ́ni fa ahlaknahum bidhunubihim ṣùgbọ́n a pa run pẹ̀lú iṣẹ́ ẹ̀ṣẹ̀ wọn وأنشأنا من بعدهم قرنا آخرين lẹ́yìn wọn àwọn àlùmọ̀ míì tún dìde táwọn tó so irú àwọn àyà báyìí wọ́n pọ̀ tó fi ń hàn pé ọlọ́run ọba ti pa àwọn kan run in tí wọ́n sì ṣe tọ́lọ́run fi pa wọ́n run náà ni pé wọ́n já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́. إن في ذلك لذكر الذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد ìparun yìí tí ọlọ́run ọba parun nínú àwọn àlèémà tó ti kọjá lọ àríkọ́gbọ́n ni fáwọn tó wà sí ìsìn ìparun yìí tí ọlọ́run ti tọ́lọ́run fi pa àwọn tí wọ́n kọjá lọ tó fi tó fi pa wọ́n run ohun àwò ohun ìwòye ni fún gbogbo ẹnikẹ́ni tó bá ń gbélé ayé lónìí ọlọ́run ní inna fi dhalika dájúdájú nínú ohun tá a sọ sẹ́yìn yìí la dhikra ìtají ni liman kana lahu qalb fún gbogbo ẹnikẹ́ni tó bá ní ẹ̀mí tí ń fi ń gbọ́ àgbọ́yé aw alqa sam'a àbí ẹnikẹ́ni tó bá ní etí etí ìgbọ́ràn wa shahid tó yẹ pé kìí ṣe gàfálà yẹn kìí ṣe onígbàgbé gbogbo ń tà ń sọ lọ́fọkàn sí. Si ó yẹ kó yẹ pé kó rí ọgbọ́n kọ́ nínú tí ó ti ṣẹlẹ̀ sí àwọn ará iwájú náà. ولقد خلقنا السماوات والأرض وما بينهما في ستة أيام وما مسنا من لغوب ọlọ́run sọ níbí wípé wàlàkọ́dì kọlákùnà sàmàwá ti sàbí wàl'ard dájúdájú adá sánmà méje àti ilẹ̀ méje náà gẹ́gẹ́ bí òun náà wa ma baynahuma min asnafil makhluqat àti tí ń bẹ láàrin sánmà méjèèje àti ilẹ̀ méjèèje ni pé àwọn nǹkan kan tó ń bẹ láàrin wọn táwa ọmọ wọn táwọn náà tún ń sẹ̀mí nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba gbogbo wọn la dá fi sittati ayyam ní ọjọ́ mẹ́fà péré wa ma asabana min gbogbo ẹ̀ṣẹ̀ dáta ṣe yìí ma asabana ta'bun wala nasab kò rẹ̀ wá bẹ́ẹ̀ sì ni àìlálàáfíà ò bá wa torí iṣẹ́ tá a ṣe eléyìí ó ń fi kúdúrà ọlọ́run ọba ipò ọlọ́run àti agbára rẹ̀ ó ń fi hàn ó fi ṣe ẹ̀rí pé ọlọ́run ọba ó ní agbára àti jí òkú dìde lẹ́yìn ìgbà tó bá kú tán torí gbogbo tí ọlọ́run bá fẹ́ fi ẹ̀rí àyà yìí sẹ̀rí fún nìyẹn bó tilẹ̀ jẹ́ pé àyà yìí kò fi báwo ni ọjọ́ mẹ́ta yẹn ṣe pé torí pé àyà míì ó ti ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé báwo lọ́lọ́run ṣe dá sánmà méjèèje àti ilẹ̀ àti tí ń bẹ láàrin wọn ní ọjọ́ mẹ́fà àkọ́kọ́ náà ni pé ọlọ́run ní أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين صفوا إيه èé ṣe tọ́ yẹ pé ẹ̀ ń ṣe àgbọ́nrùgbẹ́rí àgbọ́nrùgbẹ́ àgbé ẹ̀rùgbọ́nrí fún ọlọ́run ọba èyí tí ó ṣe ìṣẹ̀dálẹ̀ níjọ́ méjì èyí ni pé ilẹ̀ ọlọ́run dá wọn níjọ́ méjì ni. wàtẹ̀jàlúnà lẹ́hu àndáàdà ẹ̀ ń fi ẹlòmíì lẹ̀ ẹ̀ ń jọ́sìn fún yàtọ̀ sí ọlọ́run ọba dhalika rabbul alamin ọlọ́run ọba tẹ́ fi ilẹ̀ tẹ́ gbogbo àgbáyé pátá ó ní ń tọ́jú wọn gbogbo nǹkan tó ń fi ń sàǹfààní ilé ayé òun ló ti ṣe ìtọ́jú rẹ̀ fún wọn so ó yẹ wa ní ìsìn pé ìjọ méjì lọ́lọ́run fi dá ilẹ̀ ọlọ́ni wàjáàlá fíhà rọwàsíyà min fawqiha wà bárọkà fíhà wà qaddara fíhà aqwataha fi arba'ati ayyamin sawa'an lis-sa'ilin ọlọ́ni lẹ́yìn gbàtà dálẹ̀ ní ọjọ́ méjì àwa dá àwọn òkè àwọn àpáta ńláńlá àti gbogbo àwọn nǹkan èso ìjẹ ìmu tí ó wà lórí ilẹ̀ ayé àwa ṣe lálàlùbáríkà léètọ́ pé wọ́n bá tún mú èso rẹ̀ tí wọ́n tún gbìn yóò tún jáde wa qaddara fiha aqwataha àtúnwá wọn àwọn ìjẹ ìmu wọn tí ó ṣe déédéé pípọ̀ wọn àti àsìkò tí wọ́n lò nílé ayé gbogbo ẹ̀ láti kálẹ̀ àwa ṣèyùn fúnjọ́ méjì tá a bá fi méjì kún méjì ó jẹ́ arba'ata ayyami sawa'a ó wá jẹ́ ọjọ́ mẹ́rin torí àwọn tí wọ́n bá máa gbogbo àwọn tí wọ́n bá ní ìbéèrè tí wọ́n máa béèrè ẹ sọ fún wọn pé bí ọlọ́run ṣe ṣe ìdájọ́ ni bó ṣe ṣe ìṣẹ̀dá sánmà àti ilẹ̀ nìyẹn ọlọ́run tí wọ́n ní thumma stawa ila sama wa hiya dukhanun faqala laha walil ardi itiya taw'an aw karhan qalata atayna ta'ihin ọlọ́run ní ni ọlọ́run ọba lọ jókòó lórí àlàáràṣí rẹ̀ lókè sánmà ń gbà náà bí èéfín lórí lọ́lọ́run bá ní ìwọ ọlẹ́ ò mú àdéhùn míṣẹ gbogbo tí ń bá pa ọ́ láṣẹ ni kó ṣe wọ́n ní ilẹ̀ bá ní gbogbo iṣẹ́ tó gbogbo tó bá pa wá láṣẹ láṣẹ pẹ̀lú ìfẹ́ pa afẹ́ ṣe kìí ṣe pẹ̀lú wọ́n ti láṣẹ wa ọ̀rọ̀ ni faqadahunna sab'a samawati fi yawmayni lọ́lọ́run wá dá sánmà méjèèje léyìí tó wà ní dùkọ́n tẹ́lẹ̀ tó wà ní èéfín tẹ́lẹ̀ ọlọ́run wá ṣe ní sánmà méje níjọ́ méjì so tá a bá fi méjì kún méjì kún méjì ó jẹ́ mẹ́fà ni ọlọ́run ni wa awha fi kulli sama' amroha lọ́lọ́run wá ṣe wáyé fún gbogbo sánmà pé tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ni iṣẹ́ tí mo fún yín ṣe ni gbogbo yín àwọn tẹ́ máa ṣe nu so báyìí ni ọlọ́run ṣe ṣe ìṣẹ̀dá sánmà àti ilẹ̀ àti gbogbo tí ń bẹ lórí ní àárín sánmà àti ilẹ̀ níjọ́ mẹ́fà ìdí tí àyà yìí fi ṣe pàtàkì láti ṣe àlàyé rẹ̀ ni wípé àwọn Yahud wọ́n ní wọ́n ń gbèrò wípé ọlọ́run ṣe ìṣẹ̀dá sánmà àti ilẹ̀ lọ́jọ́ mẹ́fà ọwá rẹ̀ lọ́wọ́ sinmi níjọ́ keje so wọ́n tún ní ijọ́ mẹ́fà yẹn ó bẹ̀rẹ̀ níjọ́ jímà ni ọwá sinmi lọ́jọ́ sabt ọjọ́ saturday so ìdínú tọ́lọ̀ fi ní wàmà mẹ́sànán bí lòkó kò sí rírẹ̀ kankan lára wa bẹ́ẹ̀ sì ni àìsàn kankan ò ṣe wá nígbà tá a ṣe ìdájọ́ sánmà ìdá tá a ṣe ìṣẹ̀dá sánmà àti ilẹ̀ náà so ọlọ́run ni fọ́sbírù. فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب نعم gbogbo àwọn àsọkúsọ tí àwọn yahudu tó ń sọ nípa ọlọ́run ọba yìí àti ìjà ọ̀nrọ́ táwọn Quraysh tí wọ́n ń jẹ́ onírọ́ fasbir ṣe sùúrù fa inna allaha lahum bil mursad ọlọ́run ọba ọ ń bẹ ní orí àlàáràṣí rẹ̀ ń dúó dè wọ́n wasalli li rabbika máa kírun fún ọlọ́run ọba rẹ̀ hamidalahu láti máa dúpẹ́ fún salata subhi qabla tulu'i shams ìrun àṣùbà síwájú kí òòrùn tó yọ wa salatul asri ba'da qabla ghurubiha àti ìrun al-asr kó tó di pé òòrùn wọ̀ níbí náà ọlọ́run tún dá ìrun àṣùbà àti al-asri tún dá ó torí pàtàkì rẹ̀ ọlọ́run tún ní wa mina al-layli. ومن الليل فسبح وأدبار السجود قال أني وصلي من الليل ننو رنا تكن láti fi ṣe tasbih fọ́lọ́wọ́n ọba wasabbih bihamdi rabbik kuma ṣe àfọ̀mọ́ fún ọlọ́wọ́n ọba aqiba salawat lẹ́yìn gbogbo àwọn ìrun tó kí so aya yìí ohun tó kó sínú wípé kí ànábì sallallahu alayhi wa sallam kó ṣe sùúrù kó sì tún kírun torí pé irun kíkí yẹn òun ló máa ràn yàn lọ́wọ́ àti ṣe sùúrù ọlọ́run ọba ó ní kí ànábì sallallahu alayhi wa sallam kó ṣe sùúrù lórí tí àwọn kèfèrí tí wọ́n ń sọ kó sì kírun fọ́lọ́run ọba torí irun yẹn òun ni ó tún ràn lọ́wọ́ lórí iṣẹ́ sùúrù náà torí pé ọlọ́run ọba sọ ń bì kan pé wasta'inu bis-sabri was-salah ẹ wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba pẹ̀lú sùúrù àti ìrun kíkí so àwọn ayat ta kà síwájú yìí àwọn náà àǹfààní tó pọ̀ ó wà nú ẹ̀ lálàkọ̀ọ́kọ́ nú rẹ̀ ni pé ọlọ́run ọba ó pa àwọn àlùmọ̀ tó pọ̀ ó pa wọ́n run torí kíni torí wọ́n ṣe àìmoore sọ́lọ́wọ́n ọba wọ́n ṣe àgbẹ́rùgbẹ́rí fọ́lọ́wọ́n ọba wọ́n kọ̀ wọn ò gbàgbọ́ bákan náà anna Allaha la yu'jizuhu shay pé kò sí nǹkan kan tó máa ń ju agbára ọlọ́wọ́n ọba lọ gbogbo ẹnikẹ́ni ipe alágbára kan wá wà nílé ayé tí ó ju tí ó gàgàrí ọlọ́wọ́n ọba kò sí bákan náà ìkìlọ̀ ní ńlá láti ọ̀dọ̀ ọlọ́run ọba fún gbogbo ẹnikẹ́ni tó bá pe ànábì muhammad sallallahu alayhi wa sallam ló purọ́ fa inna allaha qad ahlaka qablahum manhum aqwa minhum torí pé ọlọ́run ọba ó ti pa àwọn tó jù wọ́n lọ ó ti pa wọ́n run wa ashadda uddatan wa itad láwọn tí wọ́n ní ohun àmúradè nípa agbára àti owó àti ọlá gbogbo ẹ̀ ni wọ́n ní àwọn àfa àwọn ṣe research lórí àwọn ìka tí ọlọ́run ọba tí ó fi kì àwa ọmọ ẹ̀dá nílọ̀ nípa ká má pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ àbí ká má pe ànábì Muhammad sallallahu alayhi wa sallam nírọ́ àti pé ọlọ́run ọba ó ti pa àwọn kan run in tí wọ́n sì ṣe náà ni pé wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ àkọ́kọ́ nú ẹ̀ ni pé ọlọ́run ọba fún wa ní ìró wípé òun pa àwọn kan òun pa wọ́n run so láwọn àlòmọ̀ tó pọ̀ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ní ìparun yìí tóun pa wọ́n run in tóun fi pa wọ́n run ni pé wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ọlọ́run sọ nínú àyà kan wà tilkal qura ahlaknahum lamma zalamu wàjàlná li mahlikihim maw'ida àwọn yẹn ni àwọn ìlú tá a ti parun nígbà tí wọ́n ṣe àbòsí sọ́lọ́run tí wọ́n ṣe àìmoore sọ́lọ́run tí wọ́n ṣe àgbẹ́rùgbọ́nrí sọ́lọ́run wàjàlná li mahlikihim maw'ida àwa sọ ibi tá a ti pa wọ́n run a di eh, museum káwọn èèyàn máa rí wọ́n máa rántí ọlọ́run ní kadabi ali fir'aun walladhina min qablin gẹ́gẹ́ bí àwọn ìjọ fir'aun àtàwọn tí wọ́n síwájú wọn kadhabu bi ayati rabbihim wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba wọn nírọ́ fa ahlaknahum bi dhunubihim àwa pa wọ́n run torí tí wọ́n ṣe níṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé ọlọ́run ọba ọ̀pọ̀ àwọn ìjọ yún run yums ọlọ́run ọba ọ̀pọ̀ àwọn run àyàfìgbà tí ó rán òjíṣẹ́ sí wọn kò sí ìjọ kan tọ́lọ́run parun rí àyàfi ìgbà tí ọlọ́run ọba bá rán òsì jíṣẹ́ fún wọn ọlọ́run ni wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula a kì í pa ẹnìkan kan ju lẹ́yìn àfi lẹ́yìn ìgbà tí a bá rán òjíṣẹ́ sí wọn ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run fún wa nírò pé àwọn tí wọ́n lówó tí wọ́n lọ́lá nínú àwọn ìjọ tí a rán òjíṣẹ́ sí àwọn gangan ni wọ́n máa ń pe ọ̀rọ̀ ọlọ́run bá nírọ́ àwọn tálíkà àánú wọn ni wọ́n máa ṣe ìmáni gẹ́gẹ́ bí ó ti wá ní àsìkò ànábì muhammad sallallahu alayhi wa sallam ipe ọ̀pọ̀ àwọn tí wọ́n tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam àwọn ẹrú ni àwọn tí wọn ní gálíbù àwọn tálíkà àwọn olówó nu wọn ọ̀pọ̀ gbogbo àwọn ọlọ́lá onípòyun wọn kọ̀ wọn ò tí wọn tẹ̀lé ànábì muhammad sallallahu alayhi wa ọlọ́n sọ́nà alkùrán pé wákàdálíkà má arsalna min qablika fi qaryatin min nadhirin illa qala mutrafuha inna wajadna aba'ana ala umma wa inna ala atharihim muqtadun ipe báwọn ló ṣe rí kò sí àwọn ìjọ kan tá a rán òjíṣẹ́ rí tá a rán òjíṣẹ́ sí nínú pé kí wọ́n ṣe ìkìlọ̀ fún àyàfi kó pé àwọn onípò àwọn ọlọ́lá wọ́n máa sọ fún àwọn èèyàn wọn pé ẹ má gbàgbọ́ o ń tá a báwọn òbí wa tó ń ṣe o ń táwa náà sì máa ṣe nù ẹnì kankan ò ní sí wa kúrò lórí ń tá báwọn òbí wa tó ń ṣe. ọlọ́run tún sọ ń bò mí pé wa ma arsalna fi qaryatin min nadhirin illa qala mutrafiha inna bima ursiltum bihi kafirun wípé kò sí àwọn òjíṣẹ́ kan tá a rán sí àwọn ìlú kan láti kìlọ̀ fún wọn àyàfi kọ́ yẹ pé àwọn ọlọ́lá nù wọn wọ́n máa sọ wípé àwa o in tí wọ́n fi ran in sẹ́yìn àwọ̀ àwa kọ̀ àgbàgbọ́ so eléyìí fi pé ọ̀pọ̀ ọgbà àwọn tí wọ́n máa ń kọ ọ̀rọ̀ ọlọ́run náà ni àwọn ọlọ́lá onípò ìdínú tẹ́ fi jí pé láyé lásìkò òní pàápàá jùlọ àsìkò èyí tó ré kọjá láwọn ọdún bíi sixteen tó ré kọjá yẹn gbogbo àwọn onípò ọ̀pọ̀ wọn àti mùsùlùmí wọn àti kírísítẹ̀nù wọn kò sí èyí tí ò sí nù secret society wọ́n pọ̀ jara àwọn tẹ́ ẹ̀rọ kàn sí tí wọ́n ń kírun tẹ́ ẹ̀ máa rí tí wọ́n ń kírun báyìí tí wọ́n sì ń lọ sí ájì gbogbo gbà wọ́n wà nù secret society tó yẹ pé àwọn ẹsẹ̀ bú òun wọ́n fi ń ṣe ètùtù secret society wọn torí pé kí ni wọ́n fẹ́ kí ọlá wọn àti ipò wọn kọ́ máa lọ gbére. bákan náà ọlọ́run tún sọ fún wa ó tún fún wa ní ìròyìn pé ìbáyẹ́pẹ́ àwọn àwọn ìlú tọ́lọ́run rán òjíṣẹ́ sí wọn ìbá pé wọ́n gbàgbọ́ ni oore ni ọba já sí fún wọn ọlọ́ni walau anna ahlal qura amanu wattaqaw lafatahna alayhim barakatin minas samaa'i wal ard ìbá pé àwọn ìlú tá a rán òjíṣẹ́ sí ìbá pé wọ́n gbàgbọ́ ni wọ́n sì páyà ọlọ́run ọba àbá sílẹ̀kùn sánmà àti ilẹ̀ tí àlùbáríkọ ọmọ dà sí wọn lórí ṣùgbọ́n wọ́n kọ̀ wọ́n kọ̀ tọ́lọ́run Eh, lọ́nà míì ni pé ọlọ́ọba ó ń fún wa ní àwọn àró yìí kì í ṣe torí nǹkan kan torí àti máa jẹ́ àríkọ́gbọ́n fún wa àti wáàzí ọlọ́run fi àwọn al'umma tó kọjá lọ nínú ìparun tọ́lọ́n ṣe fún àti ìjìyà tọ́lọ́n ṣe fún wọn torí wáàzí fún àwa ni àti ìkìlọ̀ orí ọlọ́run sọ níbi láyé ibòmí náà al pé فكأي من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد ìpè mélòó ni àwọn ìlú tá a rán òjíṣẹ́ sí tí wọ́n kọ ọ̀rọ̀ òjíṣẹ́ wọn apawọ́run torí àwọn àwọn tí a parun yìí wọ́n ṣe àbòsí sọ́lọ́run wọ́n sì wọ́n ṣe wọ́n yanra wọn jẹ àwa fi ìlú wọn lẹ̀ tí ò sí ẹnì kankan nú ẹ̀ tí ò sí nǹkan kan tí ń sẹ̀mí nú ẹ̀ tẹ́ ẹ bá dénú ìlú ọ̀hún gbogbo tí wọ́n fi ń somi tẹ́lẹ̀ nínú kànga wọn gbogbo ẹ̀ ló ti bàjẹ́ kò sẹ́ni mú kódà kò sáwọn tí ń da ẹran gbàlú gan sẹ̀f gbogbo tí wọ́n kọ́ nílé àti àwọn àwọn palace gbogbo ẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà àwọn kìnìyẹn kò ń ràn wọ́n lọ lórí ìjìyà ọlọ́run nígbà tí ìjìyà náà dé ọlọ́run ni afalam yasiru fil ardi fatakunu lahum qulubun yaqiluna biha aw adhanun yasma'una biha فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور ipe èése tí wọn ò ní rìn lórílẹ̀ kún rí kójú wọn ó rí kọ́kàn wọn ó sì mọ́ kọ́ á jẹ́ pé wọ́n ní ọkàn tí máa rí àgbọ́yé tí máa gbọ́ àgbọ́yé wọ́n sì ní etí tí máa gbọ́ àgbọ́yé pẹ̀lú fa inna ha la ta'mal absar torí pé ìdí tí wọn ò fi rí ni pé wọ́n ti díjú afọ́jú ni wọ́n kì í ṣe pé ojú ní fọ́ ẹ̀mí ni e, kì í ṣojú ní fọ́ ẹ̀mí ni i uh, ọkàn ó ní ó máa ń fọ́jú kò sáfọ́jú kan ju afọ́nú lọ so afọ́nú làwọn ìdínú tí wọn fi rí ohun tí ọlọ́run bá ń pe àkíyèsí wọn sí àyè fa innal a'ma fa innal 'ama laysa 'ama bil basar torí pé afọ́jú gangan kìí ṣe ètójú rẹ̀ ojú òde yìí fọ́ ojú inú lọ́fọ́ wa innamal 'ama al èyí ni pé afọ́jú tí máa pààyàn run ó ní amal basira èyí tí ojú inú rẹ̀ ti fọ́ an idraki alhaki wal itibar kò ní rí òdodo kò sì ní rí wáàzí kankan nínú gbogbo tẹ́ máa ń sọ fún ọlọ́run ni faqsusil qasasa la'allahum yatafakkarun torí ìdí èyí ẹ máa sọ ìtàn àwọn irú èèyàn bá ń fún wọn bọ́yá wọn ò ronú wọn pìwàdà bákan náà nínú àwọn àǹfààní ta rí nínú àwọn ayas ta kàkọjá ó ní pé ó di ọ̀ràn yẹn káwa náà ká ṣe ètìbáàr ẹ̀mí ni pé ká ṣe kó ṣe wá ń wàásí ní gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìyáká wa gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ táwa náà rí ó yẹ kó máa jẹ́ wàásí fún wa pàápàá jùlọ àwọn tí ń kú lónìí tí wọ́n ń kú lọ́la ká mọ̀ pé wáàsí lọ́lọ́run fi ṣe fún àwa tá a wà lórílẹ̀ ayé àáfà kan ó ní ọ̀rọ̀ tọ́rọ̀ tí mo bá ń sọ tí ó bá yí ọ lọ sọ́sibítù ọsibítù tó wà lóyún ṣé ọ̀rá fọ́jú àbọ̀ ọ̀rá di tí ó lẹ́lòmíín wà tí ń rùn láìkú ẹlòmíín lọ kò lè padà délé ṣé bọ́lọ́n tó dáwọ́ lọ́dún náà ó ní ọlọ́run fi tiwọn ó fi ṣe wáàsí fún wọn ni so ẹ jẹ káwa náà ká máa ṣe wáìsí pẹ̀lú tí ń ṣẹlẹ̀ fún àwọn èèyàn ọ wà nù àlàámà yìí pé ọgbọ́n èèyàn ti pé èèyàn ti di maturity ọ wà nù àlàámà yìí pé maturity ti dé báyàn kéèyàn máa ṣe àríkọ́gbọ́n pẹ̀lú tó bá bẹ́ lómi ngbe èèyàn tọwọ́ bọnú òhò tákèké gejẹ tí wọn náà á lọ tọwọ́ bọnú òhò o sì wá mature so kò sí ọgbọ́n nínú irú nǹkan báyẹn bákanáà ọlọ́run ọba ó fún wa ń ronú àwọn àyàtà kà kọjá pé òun ṣe ìṣẹ̀dá sánmà àti ilẹ̀ lọ́jọ́ mẹ́fà ọjọ́ méjì fún ṣẹ̀dá ilẹ̀ ọjọ́ méjì fún ìṣẹ̀dá gbogbo àwọn nǹkan tí ń bẹ láàrin sánmà àti ilẹ̀ ní àpáta àtàwọn oúnjẹ tọ́lọ̀ ń dà sínú ẹ̀ tí ó máa ṣàǹfààní fáwọn tí wọ́n máa gbénú ẹ̀ bákan náà ọjọ́ méjì fún ìṣẹ̀dá sánmà méjèèje ó wá mẹ́fà bákan náà ọlọ́run ọba ọba tó mọ́ni kúrò níbi àpèjúwe tí ó dá wípé ká máa ní ọlọ́run ọba ọ̀rẹ́ àbọ́lọ́run ọba ọ̀gbádùn gẹ́gẹ́ bí àwọn yahud mìíràn tí máa ń sọ ọlọ́run ní laqad sami'a qawla alladhina qalu inna allaha faqirun wa nahnu aghniya ọlọ́run lọ òun gbọ́ gbogbo ọ̀rọ̀ táwọn yahudu ń sọ tí wọ́n ń sọ pé ọlọ́run ọba tálíkà ni òtòsí ni àwọn olówó ọlọ́rọ̀ ọlọ́run tún sọ pé wa qalat al yahud وقالت يهود وزير بن الله àwọn yahood wọ́n ní òzèrò ọmọ ọlọ́run ní gbogbo orú àwọn sífà báyìí kì í ṣe àpèjúwe tó dáa ní fún ọlọ́run ọba ọlọ́run ọba mọ́ ọkọjá gbogbo èèyàn bákan náà ó pa dandan ká ní sùúrù ní gbogbo àwọn àwọn ìnira tí ó máa dé bá wa ní orílẹ̀ ayé nígbà tá a bá ń wá ìjẹ àti mu tá a bá ń wá báwo láti wá ọ̀nà bá sì wọ àlìjẹ́nnà àwọn nǹkan míì ọmọ adébá wa yẹ ká ní sùúrù lórí ẹ̀ ọlọ́run ní fasbir kama sabara ulul azmi minar rusul ìwọ ànábì ṣe sùúrù gẹ́gẹ́ bí àwọn ànábì ọlọ́run ọba ọba àwọn ànábì tó ga yẹn báwọn náà ṣe ní sùúrù so àwọn tá à ń kọ́ sí àwọn ànábì náà padà dán káwọn náà ní sùúrù so àwọn tí ó sì ràn wá lọ́wọ́ nípa sùúrù yìí àwọn tí ó ràn wá ló ń pa sùúrù yìí ò ní ìrun kíkí so kájẹ́ kọ́ pé ìrun kíkí ó jẹ́ afọ́n kọjẹ́ pé ìrun kíkí yóò jẹ́ um, tó pọ̀ nínú àwọn iṣẹ́ wa واستمع واستمع يوم ينادي المنادي من مكان قريب náà ọ̀rọ̀ ni wastami' yawma yunadi al-munadi min makanin qaribin yawma yasma'una as-sayhata bil-haqq dhalika yawmul khuruj ipe ẹ̀tẹ́tí ẹ̀yin ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam níjọ́ tí màláíkà tí ó pèpè pẹ̀lú fífan ìhó ní ààyè kan tó súnmọ́ tẹ́yìn náà wọ́n sì gbọ́ bí ìgbà tó pẹ́ ara sán lẹ́mọ̀ gbọ́ fèrè náà ọjọ́ yẹn o ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ni òun ló dé pẹ̀lú òdodo kò sí iyèméjì ń bẹ̀ dhalika yawmul khuruj ọjọ́ náà lẹ́ẹ̀ máa jáde láti inú kábàrí yín lọ sí ààyè tá a ti ṣe ìdájọ́ fún yín inna nahnu nuhi. inna nahnu nuhi. ونميت وإلينا المصير يوم تشقق يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير قال بني إنا نحن نحيي الخلق ونميتهم في الدنيا أوا أو وبا إن طلماوي أرى أرى أرى عزاني إبقى أتيبو ọlọ́run bá sì ju gbogbo òpò lọ pátá àwa náà tá a jẹ́yàn lásán àwa náà máa ń sọ orú ẹ̀ ń gbà míì ta ni ẹnikẹ́ni tó bá bá wa ṣe kínní lù yìí ó nìkan ni yóò sì máa pera rẹ̀ láwa so irú ọ̀rọ̀ yẹn ni kì í ṣe pé ọlọ́run wá wà pẹ̀lú ẹnìkan ni wọ́n jọ wọ́n jọ wọ́n jọ ń pààyàn wọ́n jọ ń jiyàn wọ́n jọ dá sánmà àti ilẹ̀ àà ọlọ́run ọba nìkan ṣoṣo ni ṣùgbọ́n òṣùlùbù ọ̀rọ̀ ni inna nahnu nuhyi wa numit àwa ọlọ́run ọba àwa là ń ṣe ẹ̀mí àwa là á sì mú ẹ̀mí kúrò lára àwọn àwọn ẹ̀dá wa wa inna masir wa inna masiruhum wa ilayna masiruhum jami'a kuma ọ̀dọ̀ wa náà ni gbogbo wọn padà sí lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àkìyàmà láti ṣe ìsáàbì fún wọn láti ṣe ẹ̀san fún wọn yawma tasadda'u al-ard ọjọ́ tí ilẹ̀ ó yanu tí ó sẹ́ anil mawta tí ó fún gbogbo àwọn òkú wà nínú wọn tí ó fún wọn lọ́nà àti jáde fayakurujuna musri'ina ila da' wọ́n wà dìde wọ́n ma sáré lọ sí ibi ìjẹ́pè náà dhalika aljam'u fil mawqif ibi ìpèjọ níbi tí wọ́n ti lọ dúó níwájú ọlọ́run ọba torí àti ṣe àbẹ̀wò ṣẹ́ wọn láti san wọ́n lẹ́san ẹni ó bá rere yóò rí rere ẹni ó bá yóò raburú ọlọ́run kárí rere ọlọ́run kẹjọ kárí rere ṣe ọlọ́ni nahnu a'lamu nahnu a'lamu bima yaqulun wa ma anta alayhim bijabbar فذكر فذكر بالقرآن من يخاف وعيد ọlọ́ni nahnu a'lamu bima yaqulun àwa ọlọ́run a máa ń táwọn àwọn kèfèrí ohun tí wọ́n ń sọ lẹ́nu ní àwọn ọ̀rọ̀ tí wọ́n mú wá tí wọ́n fi ń já ìwọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi ń jọ onírọ́ ìgbà míì kún ó pè ọ́ ló pìdán ìgbà míì kún ó pè ọ́ ní ẹni tó ti ya wèrè ẹni tí ò lórí lọ ìgbà míì ó pè ọ́ lólórin alágbe kò sí tí wọn ò pè ọ́ tán gbogbo ẹ̀ la gbọ́ wa ma anta ayyuhar rasul alayhim bimusallitin ìwọ àrán ipé kò kò kò kò kò kò fúnná mọ́ wọn àrán torí pé kò fúnná mọ́ wọn litajbiruhum ala al-islam a sì rán láti túláàsì wọn pé kí wọ́n gba ẹ̀sìn innama bu'ithta muballighan torí pé a rán láti jẹ́ iṣẹ́ ni torí díẹ̀ yìí fadhakkir bil qur'an ṣe ìrántí pẹ̀lú man yakhsha wa'idi ẹni tí ń bẹ̀rù لأن من لا يخاف الوعيد لا يذكر torí pé ẹni tí ó bá bẹ̀rù ìjìyà ọlọ́run ọba wáàzí ò lè ṣe láǹfààní kankan so ọlọ́run ní kí ànábì muhammad sallallahu alaihi wasallam kó ṣe wáàzí pẹ̀lú alkur'an kó ṣe ìrántí pẹ̀lú alkur'an fún gbogbo ẹnikẹ́ni tí ń bẹ̀rù ìjìyà ọlọ́run ọba so eléyìí ni ìgbẹ̀yìn súra yìí insha allah ta'ala ní ọ̀sẹ̀ tí ń bọ̀ wá kó tó di pé àwọn súra mi àwọn àǹfààní tó wà ní ọwọ́ àwọn súra tá a kà yìí a ṣe àlàyé rẹ̀ kó tó di pé a bẹ̀rẹ̀ súra wadh-dhariyat kọ́ náà insha allah ta'ala ní ìbéèrè bismillah. نعم tọ́ ọ́dá pé àwẹ̀ yẹn ti bẹ̀ẹ̀ ní ìsìn gangan sẹ́f wa alaikum salam Can I stop it? Questions? Okay. bí orúkọ míì tó máa fi pè wọ́n. Wọ́n ń ìkan nínú wọn pé ó máa ń pè ní Arctic. Wípé kí ni orúkọ yìí tí wọ́n pè ní Arctic ẹni ẹ̀rọ? Ẹ dákun ẹ repeat the questions ẹ. Wípé ẹgbẹ̀rún kan pé àwọn sábẹ́ tí wọ́n tí tó wọ́n tó wà lẹ́yìn rẹ̀ wípé ìgbà míì kò kí ń pè wọ́n ní orúkọ wọn pé pé wọ́n fi orúkọ míì ó máa fi pè wọ́n wọ́n ní pé ìkan nínú wọn pé ó máa pè ní arctic gas ẹni ta ya kẹ pé ó máa pè ní arctic pé èwo nínú wọn gan pé kí ló pẹ̀ tí ó máa pè ní arctic mo rò pé cough ni kì í ṣe calf. bẹ́ẹ̀ cough. Hmm almuhim anabi gangan fúnra ẹ̀ ló ń jó kọ náà kìí ṣe àwọn sàábé ló ń jó kọ nínú ọkọ̀ àwọn anabi nínú ọkọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní átíkì yẹn kìí ṣe ọkọ̀ sàábé so mi ò wá máa ń bo ni anabi ti pe sàábé rẹ̀ ní átíkì bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni ó ní kéèyàn ó kéèyàn ó tú okùn ẹrú kúrò lọ́rùn èèyàn so kò ń dé jẹ́ pé ìtumọ̀ rẹ̀ yóò dá dúró lórí ìtún okùn ẹrú ó ní pé kéèyàn sá kéèyàn ó túyàn lẹ̀ kúrò níbi gbogbo ìṣòro ó ní arctic láti free èèyàn al-mu'tiq ó ní ẹni tá a tú okùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ torí pé ọ wà nínú okùn ẹrú ni àwa tú kúò ọ wà di ẹni tó free so atik ò ní ẹni tó ṣiṣẹ́ yẹn mu'tik ẹ ò ní ẹni tá a ṣe iṣẹ́ yẹn lé lórí so al-itq ò ní kẹ́yìn tú okùn ẹrú kúò ní ọrùn èèyàn. Naam. Aleykum salaam lẹ́yìn ọ̀sán àkókò ṣẹlẹ̀ pé bóyá èèyàn lọ èèyàn kúrò láti ìlú kéèyàn lọ ọmọ ṣe bóyá pọ́ọ̀sì àti kéèyàn lọ fún ìlọsíwájú sí i ìyẹn wá gbé ọ̀dọ̀ ọmọ ìyá èèyàn tí òun ṣe ẹlẹ́sìn èèyàn èèyàn mọ jẹun pẹ̀lú ẹ̀ ọ̀ ìgbà tó wá dìgbà ramadan ó wá dìsáìdì láti mọ jẹ oúnjẹ lọ́dọ̀ ẹ̀ mọ́ kó mọ lọ ra oúnjẹ jẹ or something like that easy right tàbí. Ah, pẹ́ẹ̀pẹ́ẹ̀ tọ́ da ò kò sí ní tọ́ da nínú ẹ̀ kò sí ìyàtọ̀ lóúnjẹ ramadan àtóúnjẹ tí èsì ramadan ṣé ọjọ́ àgbà ramadan nìkan náà ní ká máa jẹ̀tọ́ ìgbà tí ó sí ramadan a jẹ̀rú so a jẹ́ pé gbogbo àsìkò tí ń gbé lọ́dọ̀ rẹ̀ èrú ní jẹ ní ìsìn lọ́wọ́ fẹ́ ṣẹ̀ṣẹ̀ jẹ oúnjẹ tó dáa kò sí tó wà nú ẹ̀ kò sí yàtọ̀ nú ẹ̀ so bó ṣe ń jẹ oúnjẹ lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni ó máa jẹun lọ lásìkò ramadan torí pé ọlọ́run ṣe jí oúnjẹ wọn lẹ́tọ̀ọ́ fún wa gbogbo ìgbà tí ìbá ti ṣe pé àràmù ni wọ́n bá ṣe nígbà tí èsè pé ń jẹ lẹ́dẹ̀ so kò sì mutí kó ní káwa náà mú nú ẹ̀ so oúnjẹ irú oúnjẹ táwa náà ń jẹ lòun náà ń jẹ kò sáburú nú ẹ̀ ẹ̀ alexander orúkọ lè pé kò lè jẹ́ òkàlà tó bá ní mizan ń gbọ́ kí ni mí nìyí kìíní ẹ̀ wọ́n ní. orúkọ kéèyàn sọ ọmọ lórúkọ pé kò lè jẹ́ orúkọ gàgà tó bá ní mizan kó ní mizan ẹ tó ní òṣùwọ̀n òṣùwọ̀n tí tó ní ìtumọ̀ tó dáa mi ò mọ̀ tí ẹni tó sọ tó bá pẹ̀lú lérò pẹ̀lú mizan tó wọ́n ní ọmọ ní hanun wọ́n wá ní mizan kò mizan. kò ní wẹ́l ó lè jẹ́ pé mizanu ti ń sọ̀rọ̀ ọba lórí sọ́rfù ni àbí nahu hanun àbí hanun Allahu alam bóyá ẹn tí ó fún yín ló kọ̀ yẹn bóyá ó kọ gangan tó fẹ́ fún yín ni pé hanan hanan yẹn ó ní ó túmọ̀ hanun tó wá tó wá pé síga tafdil lọ́fẹ́ lò so hanan yẹn gangan ni èyí tó da tó túmọ̀ jù pé tó ń ti bẹ́ẹ̀ náà a lè sọ pé hanun yẹn náà kàrà tàbí tí a bá ṣe àbẹ̀yẹ̀wò alwaznu tó ń sọ̀rọ̀ ọba so tó bá yẹ pé kẹ́límà yẹn wọn lè kò lè kò lè kò lè kò lè kò lè tọ́n sí hanun àyàfi kọ́ pé hanan nìkan so èyàn nìkan ni a ṣe ìbẹ̀wò rẹ̀ inṣàlá lọ́sẹ̀ tó ń bọ̀ tàbá wà lẹ́nu àbá a ṣe àyẹ̀wò rẹ̀ inṣàlá wọ́n alẹ́ ti sẹ́yìn. èyàn ló ní ó ní janaba ó wá ṣe. ó ṣèṣe lórí. ok. kó tó wẹ̀. ẹyin náà. tó bò yóò ṣe rẹ̀. well àkọ́kọ́ uh, náà ó ṣèṣe síwájú janaba ṣoṣo àbí ó ṣèṣe ńgbà tó wà nù janaba kò sí ìyàtọ̀ kankan torí pé gbogbo ìgbà tí nǹkan kan bá wà ní ààrẹ èèyàn tó jẹ́ bí àìgbádùn so Islam kò pa dandan mọ́ wa pé ká fọ ibẹ̀ yẹn torí pé ó lè ṣe àkóbá fún bẹ́ẹ̀ yálà kò yẹ pé ibẹ̀ ò ní san bọ̀rọ̀ àbí kò tiẹ̀ tún ṣe àkóbá míì tí ò sí lára tó ń ṣe ń tọ̀hún tẹ́lẹ̀ so Islam ò fẹ́ yẹn so Islam ṣe ìdẹ̀kùn òun ni pé tó bá pé bandage bá wà lórí ẹ̀ kò pa dandan kó fọ ibẹ̀ yẹn yọ rọra tra àti fọ tó bá ṣe é fọ ebi tí bandage wà yẹn ni wọ́n fọwọ́ ra lásán that is all so tó bá tiẹ̀ wá jẹ́ pé gbogbo orí ni ọba lè fọ gbogbo ẹ̀ náà kò sí aburú náà yóò kàn fi ọwọ́ pa ni wallahu alam so tó bá ti ṣẹlẹ̀ pé kò lè fọ torí egbò tó wà nínú ẹ̀ yálà ń bẹ̀rù pé kò ní wò bọ̀rọ̀ àbí yóò tún ṣe àlékún nǹkan míì sí la so kò ní kò pa dandan láti fọ̀ torí pé ọlọ́run ni wattaqullaha mastata'tum ẹ páyọ̀ ọlọ́run ọba níwọ̀n bá ń tẹ́ bá lè ṣe so ọlọ́run fi ìnira mú wa níbi gbogbo orú àwọn nǹkan báyìí Allahu alam well uh, mo rò pé èyí tó dáa jù náà ni èyí tí mo sọ yìí tó wáyé pé wọ́n fi bandage lé lórí so kò ní ìdíwọ́ kan fọwọ́ pa báyìí náà ni kò sí nǹkan kan tí ó ṣe fún egbò so àbí yóò fọ àwọn ibi tó bá ṣe é fọ yíká rẹ̀ ibẹ̀ yóò fi sílẹ̀ kò sí ní tó burú nú ẹni tó dáa jù náà nìyẹn èyí ni ó fi pé àyà ọlọ́run tó ní wattaqullaha mastata'tum ẹ̀yìn náà. wa alaikum salam. fẹ́ràn náà pọ́sìlù èèyàn àtòkù báyìí èèyàn ti so ibatnya téèyàn padà síbi tí èèyàn gbé ṣé pọ́sìlù náà lèèyàn kì í àbí ohun tí wọn náà fi ń kọ́. gbogbo ohun tí ó bá báyàn nírìn àjò téèyàn ò ráyè kí tó fi délé yóò kì ní kíkí kọ́sùrù náà ni kíkí onírìn àjò ni ó kì èyí tó bá bá ń lé oní òkì ní pípé ìrùn kíkí ń so tí èèyàn bá gbéra tó ń rìn tí ọ̀rá èsì kí zoho tọ́wá di tọ́wá wọnú ìlú lásìkò aláàsùrù zohor kò ní ó kì ní kọ́sùrù aláàsùrù yóò kì ní ìkírun onígbélé ẹ̀nà alaikum salam kí lẹ pé ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ṣe eh, rí ìdáhùn yín ó nira àti àti dáhùn ìdí ni pé ìdáhùn pè lẹ́hà definition rẹ̀ ó yàtọ̀ sí definition rẹ̀ lòmíì so tó bá pé ẹ̀há onírú ètò wọn ń ṣe nílẹ̀ Yorùbá kóbìnrin ó wọṣọ dúdú kó kó bojú rẹ̀ pátá tí ó bá jáde àbí ẹ̀há oníkéyìn ti ẹ̀há má jáde pẹ́ẹ̀pẹ́ so mo rò pé ìdáhùn tí ó fẹ́ ṣe ni pé kí ní ń jẹ́ ẹ̀há gan fún rẹ̀ wọ́n rò pé aslu mas'ala yìí ó ní ayà ọlọ́run tó ní waqarna fi buyutikunna wala tabarrujna tabarrujal jahiliyyatil ula ẹ farabalẹ̀ nulẹ̀ yín ẹ farabalẹ̀ nínú ilé yín ẹ má ṣe máa jáde níjáde àsìkò jàhìlíyà àkọ́kọ́ màá kọ́kọ́ yọ nǹkan kan kúrò nínú àyà yìí ó ní pé ẹ fara balẹ̀ omi ní pé ẹ gbọ́dọ̀ jáde ẹ má ṣe jáde níjáde jàhìlíyà kò mí ní pé ẹ gbọ́dọ̀ jáde pẹ́ẹ́pẹ́ so ìfarabalẹ̀ nílé oníkéyàn ọmọ jáde lásìkò tí ò sí bùkátà kéyàn jáde. Si ìjáde àwọn obìnrin tó pọ̀ lónìí òní jíjáde wọn ò ní bùkátà kò pa dandan kí wọ́n jáde in tí wọ́n jáde lọ ṣe yun wọ́n lè ṣe ìsìtègì náà níbẹ̀ láti yẹ pé kò sí nǹkan pa wọ́n lára láti má jáde pẹ́ so irú ìjáde yẹn ó ní ìjáde kò sí ìfarabalẹ̀ ńlẹ̀ mo rò pé i understand so ẹ̀há kò mí ní pé kóbìnrin ọmọ jáde so ẹ̀há ó ní kí obìnrin ó farabalẹ̀ ńlẹ̀ kó máa jáde lásìkò tí bùkátà jáde yóò bá wá àkọ́kọ́ nìyẹn ìjáde jahiliya ó ní kóbìnrin ó wọṣọ tí ó ṣe déédé pẹ̀lú Islam kóbìnrin ó wọṣọ tí ó ṣe déédé pẹ̀lú Islam so gbogbo obìnrin tó bá jáde ní Eh, tí ó ṣe déédé pẹ̀lú ẹ̀sìn Islam òun lọ jáde níjáde jahiliya àbí ó ti ẹ̀wà wọṣọ ọ̀hún tó da ṣùgbọ́n fín tùràrí sára gbogbo bí ó bá ti kọjá tó bá kọjá ìṣẹ́jú márùn-ún ẹ máa gbóòórùn tùràrí yẹn ìjáde jahiliya lélẹ́yìn náà gbogbo ibi tó wá wù kó lọ mọ́sálásí ní máa ń lọ àbí ibòmíì náà ní ń bá lọ kódà kọ́ yẹ pé ibi ẹ̀sìn ní ń bá lọ ó ti jáde jahiliya torí pé ó ṣe ń tí ọ ànábì sallallahu alaihi sí wọn lọ́wọ́ àti ṣe so a need àti understand kíní ń jẹ́ ẹ̀há ọ̀hún so níbi aṣọ wíwọ̀ ṣé ẹ̀há ní aṣọ kan pàtó tóbìnrin gbọ́dọ̀ wọ̀ ni mi ò rò pé ẹ̀rí kankan wà fún ẹ̀há pé aṣọ kan wà pàtó kóbìnrin gbọ́dọ̀ wọ̀ gbogbo aṣọ tó bá ti ṣe déédéé ẹ̀sìn Islam àwọn àfáàsì ni aṣọ tó ṣe déédéé ẹ̀sìn Islam ni pé aṣọ tí ó bo ara obìnrin àkọ́kọ́ nù bákan náà aṣọ tí ó tí ó tí ó sò tí ò ní fún máa ara obìnrin torí pé ọ̀pọ̀ nínú àwọn inú irú àwọn hijab modern hijab táwọn wọ́n ń sìn a rí pé àwọ̀ ṣùgbọ́n ó fún ara obìnrin gbogbo ara rẹ̀ ló fún tọ́ pé kò sí tí ẹ̀ eh, sí ìhà eh, eh, ara rẹ̀ yóò máa rí and then tuntun tó tún jáde nísìn ọwọ́ hijabi tí wọ́n wọ̀ báyìí ni kékeré àbí ètò wọn rọra tó máa rí kúmọ́ jẹ́ ìbù tọ́lọ̀ ní kí wọ́n fi bò náà ni jẹ́ ìbù náà ni àbíbò làpò máa wà sábáyà ni gbogbo ẹ̀ lọ́wà lẹ̀ so gbogbo bí tí wọ́n ní ọmọ rí gbogbo ẹ̀ náà là rí àwọn ìjáde jàhìlíyà ni so àìfarabalẹ̀ ńlé ìjáde pẹ̀lú aṣọ tí ò ṣe déédé pẹ̀lú Islam ò ní Islam pọ̀ ìfarabalẹ̀ ńlé téèyàn bá jáde kó jáde pẹ̀lú aṣọ tó ṣe déédé pẹ̀lú Islam ó ní ẹ̀há mú rí pa gbọ́míyé yàwó bet nǹkan míì táwọn èmì tó máa ń béèrè ni pé nígbà tó pé àwọn tí wọ́n ń ṣe ẹ̀há ó ní pé aṣọ tí wọ́n máa ń wọ̀ àkọ́kọ́ dúdú ni tó padà náà pé gbogbo aṣọ tó béèrè wọn bá wọ̀ dúdú ni mo rò pé ìdí tó fi dàbí wípé aṣọ dúdú ó ní wọ́n ń wọ̀ jù torí pé òun lasọ tó yẹ pé kìí ṣe kọ́lọ̀ ẹ̀ṣọ́ àkọ́kọ́ nìyẹn kìí ṣe kọ́lọ̀ ẹ̀ṣọ́ gbogbo ẹni tí ó bá ṣe ẹ̀ṣọ́ kìí ṣe nǹkan dúdú ní ọwọ́ pàápàá jùlọ obìnrin èkejì nínú ẹ̀ ni pé aṣọ dúdú ní máa gbé ń tọ́ wà nínú pamọ́ jù so èyí omi ni pé tí kọ́lọ̀ mi bá wà tí ó ṣe irú tí aṣọ dúdú yẹn ń ṣe kéèyàn ọmọ wọ̀ ọ̀kan nìyẹn nínú àwọn aṣọ tá máa ń wọ̀ wọ́n máa ń bo gbogbo ojú ìbéèrè tá tún béèrè ń bi ni pé ṣé dandan ni kóbìnrin ó bojú ìbojú ó wà nínú súnnà Nábì sallallahu alayhi wa sallam àwọn àfáà mi wọ́n ní wájìbí ni àwọn àfáà mi wọ́n ní súnnà ni so èyí tí ó fi lágbára jù òun náà ni pé súnnà ni tóbìnrin bá ṣe yóò ní ìgbéga àti ládáládọ̀ ọlọ́run ọba tóbìnrin ọba ṣe tó sì wọ aṣọ tó pé tí ò fún òun náà kò sí aburú kankan lórí rẹ̀ so mo rò pé n tá n pè lẹ́hànú so this way mo fi sọ fún yín pé definition ẹ̀há a ní ìdí àti mọ̀ kí ni tá a lérò pẹ̀lú ẹ̀há. Eh, so wallahu alam wa alaikum salam ẹjọ́ tí èèyàn bá sùn ní ọ̀sìn àwọ̀ tó bá lálàpọ̀ sí mìíràn tí àwọ̀ rẹ̀ já ní tí èèyàn bá sùn ní ọ̀sán gbogbo nǹkan tí ń bá ti máa ń já gbogbo tí ó bá ti múyàn di ó wà nípò jẹ́nàbà lọ́sàn-án Ramadan ó ti já àwẹ̀ yẹn ṣùgbọ́n tí mo rí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà nínú àwọn àfóòní fẹ́kì ni pé tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ wọ́n sọ kóbìnrin yẹn ò ní irun àbọ́kùnrin yẹn ò ní àbí ọkùnrin yẹn ò ní ààwẹ̀ àbóbìnrin yẹn ò ní ààwẹ̀ ṣùgbọ́n wọn ò gbà fún láti jẹun ọ láti kó ọ láti mẹ́nu dúró torí pé kìí ṣe nature i mean kìí ṣe kò kò jáwẹ̀ torí mímọ̀ ṣe rẹ̀ torí pé èyàn ò ní agbára kan lórí àlá èyàn ò sì ní ọgbọ́n kan tó lè dákó fi má lálà àfi kéèyàn ọmọ sùn téèyàn bá ti sùn kò yé lálà ilé ọwà so ọ̀sẹ̀lẹ̀ ni kì í ṣe pé kí ó wù èèyàn láti ṣe ní àwọn ẹlòmíín fi bẹ̀tù mi ò rò pé ó ní ìdí pé kéèyàn ọmọ jẹun nígbà tí èèyàn ọgbà àwẹ̀ èyí sì tí ọmọ fi ibi para rẹ̀ so tí irú bá ṣẹlẹ̀ wọn lórí èèyàn ò ní àwẹ̀ wallahu alam bẹ̀tù kò sí kàfàrà kankan lórí ẹ̀ torí pé kò ní agbára nǹkan kan lórí yẹn náà. náà. وعليك السلام wọ́n ipe àfi tí wọ́n bàbá sọ mí ní wọ́n ní wọ́n fẹ́ pè mí kí máa fi àmọ́tù jẹ̀lílà sí i nítorí pé jẹ̀lílà ti yẹn pé nǹkan tó tóbi jù ó rẹ̀ wà jù pé kò nǹkan tó tóbi jù ọlọ́run ọba. ẹ kí ló ní kí wọ́n máa fi sí i. ó ní kí wọ́n máa fi àmọ́tù jẹ̀lílà. wala ala kulli hal ó wà nù àwọn ó kọ tí ànábì ni máa sọ ara wa. gbogbo àwọn ọkọ̀ tó bá ń fi ìgbéga tó fẹ́ tó fẹ́ tó fẹ́ fi ọkọ̀ jẹ ọlọ́run ọba ànábì ni àgbọ̀dọ̀ máa sọ́ra wa gbogbo àwọn ọkọ̀ tí ìtumọ̀ rẹ̀ tó bá burú àgbọ̀dọ̀ máa sọ́ra bí ká sọ ma ní kíkorò eléyìí ni àwọn lábánsẹ sọ ọmọ wọn ní múrọ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n ń sọra wọn ní múrọ̀ yẹn tánàbí máa ó change ọkọ̀ wọn so àwọn ọkọ̀ tí ànábì change irú àwọn ọkọ̀ báyìí náà wà nù wọn lè tọ́ pé ó ń fi àgbéga hàn gẹ́gẹ́ bí ó ní ìròyìn ọlọ́run ọba ọlọ́run ọba ní àjẹlé so so nígbà tó sì jẹ́ pé àjẹlé wà ọkọ ọlọ́run is better kọ́ Abdul Jalil but obìnrin ọlọ́run ọba yìí ọlọ́run ọba èso obìnrin bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run àlepọ̀ ọlọ́run ọba lọ́kùnrin torí ẹnìkan ọlọ́run ọba ọlọ́run ọba náà ni ṣùgbọ́n ohun tó hàn ni pé kásán foríjì fún mi o ohun tó hàn ni pé ọlọ́run ọba ó ṣe ọkùnrin lájùlọ lórí obìnrin níbi sífà gan so this is why tó fi jẹ́ pé kò sí ànábì obìnrin so a sì gbọ́dọ̀ máa lo sífà àmì bọ̀mír eh, obìnrin fún ọlọ́run ọba so torí pé a ti ń pe ẹnìkan ní Abdul Jalil so a lè pobìnrin ní Abidatul Jalil mo rò pé bó tilẹ̀ jẹ́ pé kò sí aburú náà torí pé táwọn èèyàn ọba máa pè é bó ti wà kò sáburú náà torí pé bá a ṣe pé ní eléyìí ni ẹrú ọlọ́run ọba Al Jalil la pele náà ni ẹrúbìnrin ọlọ́run ọba aljalil so abidatul jalil ni kìí ṣe jalila ee eh. so bet sí àwọn èèyàn lè máa pẹ̀lú àwọn orúkọ báwọn so mo rò pé tó dáa jù náà ni ká máa try àti wá orúkọ tí ó wà easy fáwọn èèyàn tí wọ́n lè pè tó sì jẹ́ pé kò ní ìtumọ̀ tó burú ẹ̀yìn eh, náà mọ́rọ̀kúnnà wa aleyhisselam tí èèyàn bá he owó tí owó yẹn ṣe kéèyàn ó fún àwọn àlùmọ́ǹdì náà bí báwo ni kéèyàn ó sọ owó yẹn. well sẹ́rí ká he nǹkan circumstances ọ̀pọ̀lọ́ ló wà lórí ẹ̀ kí ni ń tá a kí ni kí mà ń tá torí pé ńgbà tá ká fún àlùmọ́ǹdì rí mo rò pé n tá sọ̀rọ̀ bá ní ten naira five naira twenty naira bóyá ẹni tó fà lùmájì ní twenty naira tó bá rí one thousand ṣé yóò fà lùmájì rí tó. ní alẹ́ àná tó ṣẹlẹ̀ nígbà tá à ń lọ mọ́sìkì àgbẹ̀dọ̀ mo fi owó kan ní six fifteen six hundred and fifteen naira. mo dá sàlàyé fún àǹfààní wáyà nígbà tá àwọn ẹni tó ní bọ̀ nígbà tó mọ̀ pé bàbá mi tó ní kí wọ́n jẹ́ ká lọ kó sí mọ́ọ̀sì wọ́n á sọ fún wọn pé wọ́n á ní ta ló sọ bẹ́ẹ̀ fún omi yọ̀dà màá bẹ̀rẹ̀ tó bá lọ́wọ́ kí wọ́n má wọ wọ́n gbàgbé pa well so ohun tí àlàyé lórí ẹ̀ ni pé àwọn owó kan wà tó yẹ pé kò pa dandan kéèyàn ọwọ́ ẹni tó ní kò pa dandan kéèyàn ọwọ́ ẹni tó ní bíi pé ahe ten naira lójú ọ̀nà àbí twenty naira lójú ọ̀nà irú àwọn owó báwọn kò padà náà kéèyàn ọmọ ọwọ́ ẹni tó ní káàkiri ṣùgbọ́n owó tó tówó tó yẹ pé eh, eh, middle class èèyàn tó bá ní lọ yóò ní fọkànbalẹ̀ pé òun ní nǹkan lọ òun àti ìyáàlì òun ò lè jẹ a sì mọ̀ pé tí ó rí ó lè padà wá máa tọ ọ̀nà tó tó rìn pé bóyá ojú ọ̀nà ibi ni mo ti lówó ti sọnù irú owó báwọn ó di dandan ká lọ ká fi lò lówó so nígbà tó wáyé pé tí yẹn ojú ọ̀nà ni so tó bá wá jẹ́ pé èèyàn ń bẹ tí ń jókòó ní ẹ̀bà ojú ọ̀nà tí ó yẹ kó òun ò ní kò ní kú òun bẹ́ẹ̀ ó ní ó ní ọjà kan tí ń tà lẹ́gbẹ̀ẹ́ ẹnìkan báyìí sanwó nù o ó lè rìn kọjá ní ìsìn pé ń wa owó ìní bóyá ẹ̀rẹ̀ ẹnìkan ń wa owó ìní ìsìn pé ètò dáa jù ní o. so tó bá yẹ pé kọ̀ wá sí ẹnìkan kan tá a lè fi lọ pé bẹ́nìkan bá ń bọ̀ wá o tí ń wá owó ẹbí léèrè owó wo lọ́sọ̀nà ẹ̀fún lówó ẹ̀ a wà mú owó ń lọ́wọ́ di ìgbà tá a fi wò pé a ẹni tí ó wà lọ tí a bá wá rí a lè fi ṣe sàárà torí ó ń tọ̀ ṣùgbọ́n gbogbo ìgbà tí ọba wa wá kódà bó sẹ̀yìn ọdún kan lọ́ba wa àǹtí wọ́n ní ẹ̀yìn lẹ́ bá mi rí Eh, six hundred and fifty naira ń bí ń jọ ní ní last year mo dé mọ́ àgbà ẹ fún lówó náà so ládàáyún èyí tẹ́ ẹ ti fi ṣe sàárà tí yín ní ọ̀wà jẹ́ ṣùgbọ́n tó bá rí pé ẹ̀ wá rí pẹ́ẹ̀pẹ́ títí so ti ládàáyún yóò jẹ́ ti tó ń tọ̀hún kò sì sí ìwọ̀ kankan lórí yín mo rò pé ń tọ́ wà ń bẹ̀ nìyẹn so ìgbà míì adìẹ máa ń ṣe wọ́n máa ń ṣe wọlé àbí kágùn kan kó sí ẹ wọlé kọ́ mọ́ lọ ọ̀dọ̀ olówó ẹ̀ mọ́ ká mú ká pàjẹ so aláti try láti lọ talent tó ní so tá a bá wá rí ẹni tó níyẹn tá títí di àsìkò tó yẹ tá a fi rí i tá a bá ti ẹ̀wọ̀n apajẹ gbogbo ògbà tó ń tọ̀hún àmì ah, kìí ṣe pípajẹ o a fi ṣe sàárà so gbogbo ògbà tó ń tọ̀hún tọba wá wá ọkùnrin dandan kí a ah, kádà padà fún un. والله alam wa alaikum salam ẹjọ́ tí èèyàn bá jẹ́yàn tó kí ọ̀wá rí ẹni náà mọ́ kó tó dá owó ẹ̀ padà gbogbo lóbi lẹ́sẹ̀ ní náà kò gúrò ẹni náà mọ́ra. ó jẹ́ lówó òun náà bákan náà ni bákan náà ni ó ṣe owó yẹn yóò dá sọ́tọ̀ yálà tó bá ní ìrètí pé yóò wà gbogbo owó tí lè orí so tó bá ní ìyànjú rẹ̀ ó lè máa fi owó yẹn ṣe nǹkan kan tí ó fi máa lékun torí pé ìfowólẹ̀ wọ́n máa ń bowó jẹ́ ni torí pé twenty thousand last ten years bí bí bí hundred thousand this uh, time yìí ni so tẹ́yàn bá fi twenty thousand lẹ̀ lásìkò gbayan tó bá dòní tó ń tì ń bá wá bí ìgbà tí a fún ní nǹkan kan ni so ẹni tó bá ní agbára àti fi ṣe uh, láti máa fi ṣe nǹkan kan tí ó máa lékún kò sí ẹni tí ó bá ní yóò fi tọrẹ wípé gbogbo ìgbà tí ó ń tọ̀ ń bá wá o òun ti fi bá a tọrẹ nígbàgbọ́ ẹ̀tún owó bàtọ́ bá wá ó di dandan kí o sanwó ẹ̀ torí pé ìdí tí ó fi tọrẹ níbi ti gbèsè ni kó má fi gbèsè ọrùn kú torí pé òun náà mọ̀gbà tóun náà kù so nígbà tó yẹ pé gbèsè yẹn ara rẹ̀ náà ni àtọwọ́ rẹ̀ náà ni ó ti wá kò burú láti máa dúró de ìgbà tó ń tàn wọ́n wà gbogbo ìgbà tó bá wá yóò fún lówó ṣùgbọ́n tí ọba wọ̀ ń kọ́ téèyàn fi kú so it's better kéèyàn kúkú yọ owó rẹ̀ kéèyàn fi ṣe ọrẹ so na aleykum salaam. bí ẹ bá fowó yàn ṣe business tó bá pọ́ ọdún kan èèyàn ò ní lè sí o iye èrè tó wà lórí owó náà kó lè yóò ṣe pẹ̀lú èrè tó wà lórí owó o ṣé dédé owó tiẹ̀ lè yóò kó ah, o. àtọ̀ kó lè ṣe wá o ṣe rí iṣẹ́ ẹ ṣe níbi owó rẹ̀ láti fi ṣòwò ihsan ni ihsan ò sì lè jẹ́ ihsan tó pé ẹ̀yin náà ranka àti ní nǹkan kan nú ẹ̀ tẹ́bá pé ẹ̀ràn kà àti jèrè nú ẹ̀ kò lè jẹ́ ihsan so fífi owó rẹ̀ ṣòwò ihsan lẹ́sẹ̀ so ihsan ò lè pé nígbà tó bá wájú kẹ́ kó owó rẹ̀ fún pé owó rẹ̀ ni ohun tó sì bí ni owó rẹ̀ ni ntówó rẹ̀ bí ni tó bá kó gbogbo ẹ̀ kò sí aburú lórí rẹ̀ kò sì sí aburú lórí tí tó bá wá ní ọ̀dà mo dúpẹ́ ẹ̀ mọ̀ sí o ọ̀dà ẹ̀ ẹ̀jẹ̀ àṣẹ báyìí ẹ̀yin náà gba nǹkan báyìí tẹ́ ẹ bá gba ẹ̀ jẹ èrú kò sáburú nù ẹ̀ ẹ̀ wa alaikum salam. méjì èèyàn mo ẹ jẹ́ ká differentiate gbèsè àti àhẹ owó lẹ̀ gbèsè yàtọ̀ sí pé àhẹ owó torí pé gbèsè amẹ́ntó lówó ṣùgbọ́n owó tá a hẹ amẹ́ntó ni so ìdínú tó pé owó tá a he tá a bá fílẹ̀ di àsìkò ìgbà tó yẹ láti fi lọ tá a rí ohun tó dáa jù náà ni ká tú okun rẹ̀ kúrò lọ́rùn wa ká fi ṣe ọrẹ so ìyẹn nìyẹn ṣùgbọ́n owó tí ó jẹ́ pé gbèsè ni àbí iṣẹ́ tí ẹlẹ́yìn ṣe fún yín kò gbowó rẹ̀ tó fi lọ so eléyìí náà gbèsè ló máa lórí èèyàn so ìyẹn ni mo lérò pé ẹ̀tọ́ wà lórí èèyàn fún yín láti fi láti fi láti fi ṣe business so that owó òfin ní bàjẹ́ gbogbo ìgbà tó bá dé èèyàn òfin ní owó rẹ̀ so mo rò pé ìyẹn ni bet jíjẹ́ nù owó téèyàn fi ń ṣe business tó jẹ́ tẹlẹ̀ míì mo rò pé ntí ẹ̀tọ́ téèyàn nínú ẹ̀ náà ni láti fi gbọ́ bùkátà ara rẹ̀ torí pé òun ní ń ṣe iṣẹ́ yẹn òun ní ṣe nàmú owó yẹn gẹ́gẹ́ bí owó ọmọ òrukàn so èèyàn ní ẹ̀tọ́ láti jẹ déédéé ohun tó bá jẹ́ tọ́nú ẹ̀ e torí iṣẹ́ tí èèyàn ń ṣe láti fi jẹ́ kí owó yẹn kó lé kó má bàjẹ́ so èèyàn wá ní àti jẹ àjẹwú lọ́rùn èèyàn jáde ẹnu e, ilé rẹ̀ tẹ́lẹ̀ nígbà tó wá bẹ̀rẹ̀ sí fi owó ọmọ àbí ẹnìkan ìgbà náà lọ wá bẹ̀rẹ̀ sí jadìẹ èrú nìyẹn so èèyàn máa jẹ déédéé tí status èèyàn bá wà lèèyàn máa gbé Allahu a'lam. kò sí aburú nù ẹ̀ báyìí pé n tí wọ́n kúndùn ni pé kí wọ́n gbọ́ kìrá bàbá tí wọ́n tọ́ pé bàbá mọ kí ó ju àwọn lọ wọ́n gbọ́ kìrá àwọn sì ṣàǹfààní pẹ̀lú tí bàbá ń kà kò sí aburú nù ẹ̀ kí ọkọ kó dúró lé láti kírun fún àwọn obìnrin ilé so torí pé nígbà míì ń ta kí ní jẹ́mì ó máa ń fúnni lágbára ju ti akí láwa nìkan ṣoṣo lọ. ẹni tí ń bá ń kírun lónìí nìkan lé ó lè má lè kí tàràwì yẹn ní gbogbo thirty day i mean gbogbo oṣù yẹn yóò lè kírun iṣẹ́ ìtàn kóríkà ọ̀hún ọ̀rẹ́ òun kò ní lè kí mọ́ ṣùgbọ́n tó yẹ pé wọ́n jọ ń kí ni yóò fún ní agbára àti kí ṣé mo rò pé kò nù ẹ̀ mi wò pé tàràwì yẹn kì í ṣe ọ̀ràn yẹn ní ká kí ní jẹ́mì kì í ṣe ọ̀ràn yẹn ní tó dáa jù bẹ́ẹ̀ kì í ṣe ọ̀ràn yẹn ní ká kí n jẹ́mi ẹni ẹni to há tó há júzù àmà tó náà sì fẹ́ kí júzù àmà kó dúró lórí òun dáadáa kó wọn fi kírun nínú Ramadan kò sábúrú fún lẹ́yìn ìgbà tó bá kí ìṣá ìtàn kó lọ ilé kó lọ kí tàràwì pẹ̀lú tó há kò sí àbúrú nù ẹ̀ wallahu alam tọ́ á dáa dúró báyìí èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kó fún wa ládàá rẹ̀ èyí tá a ṣe àṣìṣe ọlọ́run kó kó forí jìn wa assalamu alaikum wa rahmatullah.